الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله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 وخير الأدي أبي رسول الله صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعوكم الله الحمد لله ọlọ́run ọba ló ṣe pé òun náà ni ó ní ọpẹ́ orí tí ó ga jù tí èmi àti ẹ̀yin tí ń dá ọpẹ́ rẹ̀ fún ọlọ́run ọba òun náà ni oore pé ọlọ́run bá ṣe wáyé mùsùlùmí torí pé òun náà ni oore tó ga jù tọ́lọ́run ti ṣe fọ́mi ènìyàn lórílẹ̀ ayé àwọn tí ò bá nínú oore náà tó bá ti jọ́ pé ìjà kìámà wọ́n wà nínú ìyá mímu lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n tó bá ní oore náà kọ́dà tọ́lọ́ ẹ̀ bá tẹ̀ ọkọ̀ já sí náà ó sì tún ní gbẹ̀gẹ̀rẹ́ kó wọ́n sì tún dé ní àwùjọ náà abẹ́lọ́run kọ́lọ́mọdé kí ọ̀rọ̀ tó ọ̀rọ̀ já sí náà kọ́lọ́run pa wá pẹ̀lú ìdẹ̀kùn Islam kọ́lọ́run ti ká wá jẹ́ ní àlùjànnà lẹ́ẹ̀kan náà láì kọ́kọ́ jẹ́ omi náà tàbí jẹ́ ní àlùjànnà. lẹ́yìn wá gbà náà dúpẹ́ fún ọlọ́run ọba lórí ní mátúlẹ̀ àyà ìṣẹ̀lẹ̀ tọ́lọ́run ọba ní ká wà lórí ẹ̀ èyí tó jẹ́ yí pé ọlọ́run fi ẹnì kọ̀ọ̀kan wá sílẹ̀ táwọn ìṣẹ́gun lónìí orin ni ó jẹ́ fún wa orin náà ní bọ́lá ní ó jẹ́ fún wa tó bá jẹ́ òpin ìdàgbé àmọ́. èyí tó so má ìṣẹ̀ní wa òun náà ní bọ́lá fún wa ní àlàáfíà abẹ́lọ́run lórí àlàáfíà náà kí ọlọ́run kó ṣàlékún àlàáfíà fún ẹnìkọ̀ọ̀kan wa gbogbo àwọn tí ò ní àlàáfíà ọlọ́kọ̀ọ́ wa fún wa ní àlàáfíà èyí tó tún tẹ̀lé òun náà ni ní mọ́tòlẹ̀ àrùn ọlọ́run ti wá ní ọkàn balẹ̀ lágbègbè wa tá a wà yìí ìdẹ̀kùn rẹ̀ amárírì rẹ̀ torí pé òun ló sọ́dọ̀ ọ̀run fún wa láti ṣe jẹ́ olóògùn jókòdá jókòó láti máa ń bára wa sọ̀rọ̀ lọ́rùn tọ́lọ́run kó má yọ ìfọ̀kànbalẹ̀ kúrò ní agbègbè yìí ọlọ́run kó sàlékún ìfọ̀kànbalẹ̀ sí ibẹ̀ gbogbo ibi tí ó ti fọkànbalẹ̀ abẹ́lọ́run kí ọlọ́run bá kí ó fi fọkànbalẹ̀ sílẹ̀ gbogbo tí wọn adúgbò ní kọ̀ọ̀kan wa adúgbò ẹ̀ kọ́lọ́n kó bá ọ̀pẹ lọ́wọ́ wa kó ní kó lọ́wọ́ máa lékún méje kó pẹ́ yìí gbogbo àjọ àti àṣepátá kọ́lọ́n kó gbà ní ọwọ́ wa gbogbo ọ̀pẹ tí a ní kọ́lọ́n kó gbà lọ́wọ́ wa la hawla wala quwwata illa billah ibi tí a wà nínú tafsir ọ̀dà mi Suratul Anbiya Quran twenty one aya tí a fẹ́ túmọ̀ lánàá náà ní aya twenty ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ kan wà ń bẹ̀ tó jẹ́ pé ó ṣe pàtàkì kò ní kí a lè túmọ̀ aya náà tàbí àtúmọ̀ aya twenty aya aya sorry so aya ninety three òun ni àwọn ọlọ́run bá ń fún wa ní aya ninety two ọlọ́run ní na iná ṣàìtàn ẹ̀rọ̀jì iná ààrẹ yìí ummatukum ummatan wa ana

inna azihil anbiya gbogbo àwọn ànábì ọlọ́run tí a ṣàlàyé fún wa yìí àtàwọn ànábì ọlọ́run gan tá a tún lè ṣàlàyé fún wa gbogbo wọn pátá yányá ummatukum nǹkan kan náà jọ nìyí jàmá kankan náà jọ nìyí àti jàmá òjíṣẹ́ ọlọ́run àti jàmá àwọn tó ti ṣáájú lọ. nǹkan kan náà jọ ni wá nípa pé ọlọ́run kan náà òun làjọ ń sìn ọlọ́run kan náà lọ́rán gbogbo àwọn ànábì lọ́rán wọn ń ṣẹ́ iṣẹ́ kan nǹkan náà ló sì tẹ̀lé wọn lọ́wọ́ látara bẹ́ẹ̀ láàánú fábíríkù bẹ́ẹ̀ na àhàlì ìrúsọ a gbọ́dọ̀ ṣe yàtọ̀ láàrin ẹnì nínú àwọn òṣìṣẹ́. ọlọ́run tó wá fìdí ẹ̀ múlẹ̀ dáadáa ọlọ́run wa ní ummata wahida hali tí wọ́n fi di nǹkan múlẹ̀ ní tí a lè bá wà láwọn gan. ọlọ́run ní ummata wahida ọlọ́run ní ẹ jẹ́ ẹni tó wà pọ̀ kan ṣoṣo ẹ ní nìkan kan tẹ́ ẹ ti jẹ́ tó tẹ́ fi yàtọ̀ síra yín bákan kan náà. òun náà ní ẹ̀dìrín eléyìí túmọ̀ alákọ̀ọ́kọ́ tá a túmọ̀ lánàá ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì tá a túmọ̀ lánàá òun náà ní pé àwọn ọba ọba ti kà á nínú fún wa lánàá wípé tọ́lọ́run bá iṣẹ iṣẹ meji wọn nǹkan bẹ tá a máa ń pè ní àkìdá òun náà ní àlùkùsùlù ìpìlẹ̀ ẹ̀ṣẹ̀ nǹkan bẹ tá a máa ń pè ní àlùkùkùmù àlùkàm ìyẹn òun ní àlùfòrú akẹ́tùnṣẹ́ so bẹ́ẹ̀ àpapọ̀ wọn tá a bá wá papọ̀ ọlọ́run ìnà ààrẹ gbogbo àwọn. ẹ̀sìn tá a mú wá ya yín ìpátá yáyá ó wá ń jẹ́ ummatukum. òun gangan náà ni òfin gbogbo yín látọ̀dọ̀ lóbi délẹ̀ ó dẹ̀ jẹ́ òfin kan ṣoṣo àwa ṣàlàyé fún wa lánàá wípé ní tó bá ti jẹ mọ́rọ̀ àkídà lápèjúwe lọ́wọ́ ọba lọ́mọ́ gbogbo nǹkan pátá yányá kọ̀sẹ́ni ọ̀kan tó mọ gbogbo nǹkan lẹ́yìn ọlọ́run iṣẹ́ tá a bá ti ń fi ọkàn ṣe là ń pè ní àkìdá ìgbàgbọ́ tá a ní kò yí padà látọ̀dọ̀ àwọn tí wọ́n bẹ̀rẹ̀ wá látọ̀rí ádámà tó ń jùsí kò ní yí padà. àwọn sọ̀rọ̀ ẹ̀fún agbẹ́ni tó bá ti jẹ mọ́ àlẹ́ àkàm yíyí padà rẹ̀ tí yí padà ń tiẹ̀ ọlọ́run bá fi ń wá ìrọ̀rùn fún àwọn tá a jẹ́ ọmọ ènìyàn so látara bẹ́ẹ̀ ọlọ́run bó máa yí òun padà ó lè mú ìdájọ́ kan wá nísìnyí kọ́lọ́run bó tún wá mú mi wá ìtura bá ń wá yẹn ó lóore jù ló tún wá lẹ́tẹ̀lẹ́ lọ àbí kọjá fún wọn nípa kankan náà so látara bẹ́ẹ̀ nǹkan kan náà òun náà ní ìdájọ́ ẹ̀sìn ọlọ́run ọba ẹ̀sìn ọlọ́run bá kankan náà ló ti rí látọ̀rí ádámà pé bìsìn nǹkan tí máa yí àtàláyé kan tó fi àwọn náà ẹ̀sìn. ọlọ́wọ́ aníkẹ́ lọ mọ̀ wípé ẹyọ kan ṣoṣo òun náà ní ẹyọ kan ṣoṣo òun náà ní mílà ìlànà ojú ẹyọ kan ṣoṣo òun náà ní ẹ̀sìn ọlọ́run tí ó sì méjì bẹ̀ ọlọ́run ní èmi náà tí mo jẹ́ ẹni tó fún yín ní ẹ̀sìn náà ni ọlọ́ni mi ni mo wá jẹ́ ọlọ́run ọba gbogbo yín àwọn tó ti wá àtẹ̀yìn náà ni ọlọ́run ọba gbogbo yín fa àmúlùú èmi náà ní kẹ́ ẹ wá jọ́sìn fún sọlá ọba tó kọ́ yíwa pé olùkàn lọ́yọ̀ ká jọ́sìn fún tá a bá sí ìjọ́sìn fún so ìjọ́sìn wa ìbáramu gbọ́dọ̀ wà ń bẹ̀ ìjọ́sìn tó bá ti yàtọ̀ síra wọn tẹ́lẹ̀ kan bá ti sọ pé bóun ó ti ṣèjọ́ ṣe tòun nìyí tó yàtọ̀ sí bọ́lá sí ní ká ṣe ìlú ẹni bẹ́ẹ̀ ànígbà ìjọsìn náà ní ọwọ́ rẹ̀ torí pé ìjọsìn àwọn tá a jẹ́ mùsùlùmí bá kankan náà ní náà. وتقطعوا أمرهم بينهم Aya ilé wa ń ṣàlàyé fún wa bainahum. ọlọ́run bá ń ṣàlàyé fún wa yí pé lẹ́yìn ìgbà tá a ti wá ṣe wá ní ẹyọ kan tán gbogbo àwọn èèyàn tá a wá ṣe lẹ́yọ kan ìṣesí wọn náà ni pé wọ́n wàá pín àlámọ̀rí wọn yẹ́lẹyẹ̀lẹ láàrin wọn oníṣẹ́ àwà ní pé àwọn tó ṣáájú lọ àwọn ànábí ọlọ́wọ́n ọba tọ́lọ́wọ́n bá rán sí wọn tí wọ́n bá ti kúrò níbẹ̀ tán àwọn èèyàn ó tún pín yẹlẹyẹlẹ so ìgbà tí musa náà kúrò bẹ́ẹ̀ lánàbí ọlọ́run bá tún súnmọ́dọ̀ wa àwọn èèyàn rẹ̀ pín yẹlẹyẹlẹ ìṣọlọ́run bá jẹ́ ká mọ̀ tí wọ́n pín yẹlẹyẹlẹ sọ́nà seventy one ìgbà tí isa tó náà kúrò bẹ́ẹ̀ alẹ́sọ̀lá òun náà ìṣọlọ́run jẹ́ ká mọ̀ pé àwọn náà tún pín yẹlẹyẹlẹ tí wọ́n jẹ́ seventy two nígbà tí òṣìṣọ́lọ́wọ́ bá náà wá sọ fún bàtò náà bá kúrò bẹ́ẹ̀ àá tún padà wá pín yẹ́lẹyẹ̀lẹ kálukú tún padà wá máa mú tiẹ̀ wá ní ọ̀tọ̀ọ̀tọ̀ tó látara bẹ́ẹ̀ á wà máa pín yẹ́lẹyẹ̀lẹ ọ̀hún òfẹ́ káwọn pín yẹ́lẹyẹ̀lẹ wà fẹ́sì mú bihamillah ìjẹ̀mí àwọn wàlá àtàkùn. ìtọ́lọ́wọ́ bá ń fẹ́ fún wa ní wípé ká di okun ọlọ́run ọba mú káwọ̀ ọmọ ìpín yẹ́lẹyẹ̀lẹ. ìyẹn ló fi jẹ́ pé a ní láti ṣàlàyé díẹ̀ fún wa a lè fi gbogbo àsìkò ṣàlàyé lórí ọ̀rọ̀ tó fẹ̀ ni a máa padà wá ìbára wa sọ̀rọ̀ míì tá a sọ ká máa ṣe lẹ́yìn Ramadan tó ń ṣe jẹ́ pé a lè máa ní àwọn síríṣẹ́ ṣùgbọ́n àdéhùn pẹ́ láti jẹ́ pé kí àgbà àwọn bá tẹ̀síìrì wa ṣùgbọ́n a ti ń ṣàlàyé fún wa bọ̀ láti àná wípé àwa tá a jẹ́ mùsùlùmí lẹ́gbàá ló ṣe ọlọ́wọ́ bá lọ tán àwa náà a pín yẹlẹyẹlẹ kí yẹlẹyẹlẹ yóò tó bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n pa al-Khalifa asaali Khalifa ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ Usman bin Affan rọ́jà wọ alùkọ́lọ̀ kó bá a yọnu sí i. ìgbà náà ni pínpín yẹlẹyẹlẹ ló ti bẹ̀rẹ̀. àwọn tó pa Usman àwọn náà la mà sí àwọn tí wọ́n àpè ní alukọ̀wárìj kò làwọn tó pa Usman. so àwọn náà wá bá ní Madina wọ́n ní ìṣèjọba rẹ̀ ó ti ń ta ìṣọ̀jọba àdìsá sọ́nà tí ó sì ń bẹ́ẹ̀ àṣetọ́rù náà ni ó lò wọ́n tó látara bẹ́ẹ̀ wọ́n láti pa àdúgbà ẹ̀rọ àti sọ fún wa ní àná. lẹ́yìn ìgbà tí wọ́n pa Khalifa tán wọ́n láti mú Ali lágídí láti jẹ Khalifa so bí Ali ti jẹ Khalifa àwọn tí wọ́n jẹ́ àwọn sọ̀hábà tó kù ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hábà tí wọ́n jẹ́ àwọn àgbààgbà sọ̀hábà tí wọ́n ṣẹ́kù wọ́n sọ fún alẹ́ wípé ojúṣe rẹ̀ àkọ́kọ́ òun náà ni pé àwọn tó pa Usman lọ́jọ́ aláwọ̀ àná ó rí pé òun kó gbogbo wọn jáde àwọn tó pa wọn ṣùgbọ́n alẹ́ ṣàlàyé fún wọn wípé nǹkan tí ò rọrùn ni kákọ́kọ́ jẹ́ kí gbogbo nǹkan kọ́kọ́ fara balẹ̀ náà kágbára ó fìdí múlẹ̀ náà àwọn tẹ ní kábájá yìí nìsín àwọn náà sì lágbára àwọn ganan ní nẹmúmi lágídígí jẹ àlífà tí wọn sì dì àmọ́ra tó tábà ní kátó bẹ̀rẹ̀ ogun báyẹn ogun ó kà tó máa lọ ni so èyí tó dáa náà ni pé káwọ́ jẹ́ kí kálukọ́ kọ́ gbàgbé ogun náà kọ́ gbàgbé òkè ẹni tí wọ́n sọ pé kò sí dáadáa àwọn ti pa ọ̀dàǹgbà náà àti wàá rí gbogbo wa ti wá wà lẹ́yọ̀ kan lẹ́yìn bàtà wà lẹ́yọ̀ kan òkè àwọn tí wọ́n wá dá lẹ́sẹ̀ láti wá lórí pé inú ìdí àwọn ni kí àbìjẹ wọn ṣùgbọ́n látara ike àṣetọ́ọ̀nù pẹ̀lú èrò rẹ̀ ọlọ́run ní kí ọ̀rọ̀ wọn jọ náà yẹra wọn ìkàlùkù ọgbà wípé àtìgbà tí wọ́n bá tó wá wọn tó pa Usman jáde kẹ́ni kejì sínú ọjọ́ fún wa wípé kò tí ì tọ́jú kó láti wá wọn jáde so látara bẹ́ẹ̀ àwọn tọ́jà mùsùlùmí tó sí ọ̀nà méjì àwọn kan wà pẹ̀lú ali àwọn kan wà pẹ̀lú àwọn sanjá àgbàgbà sọ̀hábà ìtọ́lẹ̀ àtúndúró òbẹ́lẹ́lá àti onígbẹ́gbẹ́gbẹ́ sọ̀rẹ́rù àwọn àti yàrá wa Aisha wọn wọn wà pẹ̀lú àwọn aláṣẹ pé àwọn gbọ́dọ̀ wá ẹ̀jẹ̀ Usman eléyìí náà fa sábàbí tó jẹ́ pé Muawiya fẹ́ pé òun náà ń darí ilẹ̀ Sham òun náà ń darí pé ẹ̀jẹ̀ Usman náà ni a gbọ́dọ̀ wá sọlẹ̀ wa nìkan ló yẹ pé ó jẹ́ kí ogun ó ṣẹlẹ̀ láàrin ikọ̀ méjèèjì sọlẹ̀ tó jẹ́ pé Ali ó padà wí ní àwọn tó ń jẹ́ àwọn sọ̀hábà yìí ṣùgbọ́n òun àti Muawiya náà tún jọ bẹ̀rẹ̀ ìjà ìjọjẹ́ pé bàbá Muawiya rí pé ìjà yìí ó dàbí alùpùpù fẹ́ wí ní àwọn wọn ní láti sọ pé káwọn padà sí wọn kùránì sókè káwọn fi ọ̀rọ̀ ọlọ́run bá ṣe ìdájọ́ ìgbà tí wọ́n ṣe ìdájọ́ tán ó jẹ́ nǹkan ló ṣe yí pé àwọn mọ̀háwíyà àyè tí wọ́n yàn pẹ̀lú ọgbọ́n tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ wọ́n tó máa ń sọ pé ali ti kú ní ẹjọ́ máa jẹ́ khalifa mọ̀háwíyà nìkan ni ọ̀wà ṣẹ́kù ní khalifa tó látara bẹ́ẹ̀ ìjà tó bẹ̀rẹ̀ sí ṣe lọ. sọ àwọn kọ̀wárì wọ́n kó lẹ́yìn ali ìpè kò yẹ kó wọ́n lọ sọ pé òun fẹ́ gbà pé kí wọ́n fi ọlọ́run dájọ́ so látara bẹ́ẹ̀ wọ́n tako ali àtàwọn tó wà pẹ̀lú ali wọ́n tako mọ̀áwíyà àtàwọn tó wà pẹ̀lú mọ̀áwíyà so látara bẹ́ẹ̀ wọ́n wá dá dúró lọ́tọ̀ tiwọn ìdáhùn akọ́mú wa ni pé òun náà ni pé gbogbo àwọn tí wọ́n yọ ọmú sí pé kí àwọn ọmọ ṣèdájọ́ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run òun ọba kejì ni wọ́n so àwọn náà bẹ̀rẹ̀ àtẹ̀sí kápẹ́yàn ní kejì ọ̀dọ̀ wọn ló ti so látara bẹ́ẹ̀ àtàwọn ẹ̀fún alánà yìí pé bí ìjọ Islam ti wá pín sí ọ̀nà mẹ́ta nìyẹn àárín àwọn tí wọ́n jẹ́ ṣí àtò àlì àwọn tí wọ́n jẹ́ jàmáà àti àlì àwa rí àwọn tó ṣe yí pé àwọn ń ti wọn àwọn tó yẹ pé fírikọ̀tún tẹ̀sílùmú dáná Usman àwọn kan dáná gbé ẹ̀jẹ̀ Usmanu àwọn tó pa wọn òun àwọn fẹ́ máa wá sọ látara bẹ́ẹ̀ àwọn kàwáríjì náà wá jáde wọn wá wòpé gbogbo àwọn tí wọn gbogbo búta ní sẹ́ńtì jàtẹ́yìn àwọn náà wà ní ogun náà o ṣùgbọ́n gbogbo àwọn tó jagun yẹn pátá yányá wọn sọ wọn di tètè yìí tó gba sọ̀hálà òun náà ni wọ́n pè ní tètè yìí. wọ́n lè dá mọ́ ìpè ẹjọ́ bá ti lè tẹ̀tẹ̀ ńlá kan kò sí èméjì ń bẹ èyí ọmọ abẹ gbére nínú náà ni tó bá lè tẹ̀tẹ̀ báyìí èyí ọmọ abẹ gbére nínú náà ni tó mo ti ka àwọn nǹkan tí àwọn kàwárí ti ní fún wa lánàá àwọn ní ìjọ àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ jáde tẹ̀lé wọn kọ́ takò ìdáni ń tẹ̀lé lọ́wọ́lọ́wọ́ táwọn kéde pé bẹ́ẹ̀ àwọn mọ̀háwíyà àwọn sọ̀hábà kéde àwọn jẹ́jọ́ tó jáde wọn ò jáde ju wọn ìjà ń tẹ̀lé láàrin wọn ni pé ẹja wájẹ́ Usman ẹja máa ṣèjọba lọ wọn ni kí á lè kú òdodo ni ṣùgbọ́n àwọn eléyìí àwọn ẹni wọn kọ́ jáde ni pé àwọn dáyà lọ́tọ̀ sọ̀rọ̀ látara bẹ́ẹ̀ a sọ fún àwọn àròrí wọn èyíkéyìí ìjọ téèyàn bá wà tó bá ti wà nínú àwọn àròrí àwọn afáàgbà yìí pé ìjọ tó wà yẹn ìjọ tó jẹ́ pé ìjọ àná ni so tó bá ti ní àwọn òwe tí mo kà á lẹ̀ fún wa ní àná so mo ti ka ọ̀pọ̀lọpọ̀ àwọn kan fún wa ní àná nípa wọn torí pé mo fẹ́ jẹ́ kó bẹ̀ jù kò sọ ọ̀rọ̀ níwọ̀n bá nípa wọn. so àwọn pínpín ẹlẹ́ẹ̀kejì òun náà ni àwọn tí wọ́n wá jẹ́ àwọn àṣìá òun náà ni àwọn tí wọ́n jẹ́ ṣé ato ali wọ́n ní àwa ní jama ali àwọn tí wọ́n wà pẹ̀lú ali àwọn náà wá ṣe àfẹjù àwọn tí wọ́n wà pẹ̀lú ali ọ̀nà mẹ́rin òun ni wọ́n pín sí àwọn tí wọ́n wà pẹ̀lú ali so ọ̀nà mẹ́rin òun ni wọ́n pín sí àwọn tó jẹ́ pé àwọn la máa ń pè ní alìbùláàtì àwọn yẹn kọjá àlàtàn yányá ali náà ni wọ́n nífẹ̀ẹ́ látara bẹ́ẹ̀ láàrin ara wọn wọ́n wo ali wọ́n ní ọlọ́run ní ali lẹ́wọ̀n yìí báwọn ti jáde láwọn ti bẹ̀rẹ̀ ojú wọn nù sọ̀nà mẹ́rin làwọn tí wọ́n ti ní tí wọ́n nígbàgbọ́ sí ali ni wọ́n pín sí dájọ́ àwọn ṣí à àwọn yẹn kọ́kọ́ gbà wípé ali tẹ̀ ń wo ọlọ́run náà so látara pé wọ́n pe ali ní ọlọ́run ali ó sì mọ̀ so ali fàyínáwó kárajà zàtà yàwó mi ó kàn jáde ńjọ kan yín lọ tàbí jáde wò la wọ́n bá forí kalẹ̀ wọ́n bá forí kalẹ̀ fún ọlọ́run pé èwo lélẹ́yìí ẹ̀ ń ṣe yìí ọ̀nì kílẹ̀ ń ṣe fóun yìí wọ́n ní anta wúwà ọ̀rọ̀ pé wọ́n gangan ni. gbọ́dọ̀ ní ọkọ fún nìyẹn pé anta ń ta wà ìwọ gángan ni wọ́n bèèrè lọ́wọ́ wọn gbé kí lòun tó wọ́n ní ìwọ gángan ọlọ́run tó wọ́n ní à ń ta ilá ilá ilá wà ìwọ ni sọ̀rọ̀ ló fi jẹ́ àwọn kan pè tí dá ni yá yá máa lá yá máa ṣe wà sòrò ìdá gbọ́dọ̀ sọ̀rọ̀ fún mi àwọn yòówù kọ́ náà sòrò ìdá yẹn wọ́n ti dàgbà gbọ́dọ̀ sọ̀rọ̀ fún mi. sọ látara bẹ́ẹ̀ wọ́n sọ pé òun náà ni ọlọ́run ó wá wò pé òun ò lè tí ì ṣe nǹkan kan fún wa nígbà tí wọ́n pè ní ọlọ́run ọlọ́run máa fi kí wọ́n lọ túbá òun fún wa láàrin ọjọ́ mẹ́ta tó gbé mùsùlùmí lẹ́nìkan bá ti jẹ́ pé. ó jẹ́ kó olóhùn òun òun kírun òun ṣe kankan tó wọ́n ní ó sọ ti jẹ́ mùsùlùmí á fún sàlàtà ọjọ́ mẹ́ta òun náà fi ilẹ̀ ìgbé kọ́túbá alina wa bẹ́ẹ̀ fún wa wípé kí wọ́n tún bá ọjọ́ kejì náà wọ́n fún ní nítorí wọn ti bá wọn yẹn léyìí ọ̀rọ̀ wọn ìyá tó wọn fi jẹ wọn kì í ṣe ìyá kékeré tó lágbára bẹ́ẹ̀ ó gbẹ́ kòtò lẹ̀ fún wọn ó sì dáná bẹ́ẹ̀ ó sì kó wọn dáná ẹ̀ tó ìyá tó fi jẹ wọn yẹn ó pa ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn tó wọn ti sá máa lọ́wọ́ nìkan náà ni wọ́n sá lọ tó lágbára bẹ́ẹ̀ àwọn kan sá máa lọ́wọ́ àwọn kọ́ pa àwọn tó pọ̀ lẹ́gbẹ́ òṣìṣẹ́ ọlọ́run bá ti sọ pé ẹnìkan lẹ́tọ̀ọ́ kó fi àná jẹ́yàn àyàfi ọlọ́run nìkan tó lọ́dọ̀ọ́ra bẹ́ẹ̀ ó lọ́dọ̀ àwọn wípé ó ní òtún ìṣe àdìgbò ṣe ìgbé ó wò pé nǹkan tí wọ́n ṣe yẹn ó ti kọjá àlàjù torí ẹ̀nà ó náà wáá bí àtúnṣe kí ni o tó kọjá àlàjẹ wọn ó sì wò rí pé iná náà ó bú ọlọ́run kọ́fẹ̀ kan rẹ̀ máa wọ látàrí lọ tòótọ́ ti bẹ́ẹ̀ àwọn èèyàn yìí wọ́n ti ṣẹ́kù lórí olóòtú tó ti ṣe àdìgbò lọ́run tòun wọ́n ti pè ọ́ wọ́n lè bẹ́ẹ̀. ìfẹ́ àdójú ò làwọn yẹn ní àyàn náà mọ nífẹ̀ẹ́ àdójú sí yàn tẹ̀lé wọ́n gbé sẹ́gbẹ̀ẹ́ ọlọ́run tó máa ń wà bẹ́ẹ̀ tó lára àwọn kan tí wọ́n jáde yẹn nípa tí wọ́n fẹ́ràn áyì kọjá àlà ẹ̀jẹ̀ bá ti rí áyì báyìí àwọn máa ń fi nípa rẹ̀ fún mi tó látara bẹ́ẹ̀ àwọn kan yẹn. lẹ́yìn ìgbà náà àwọn ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ ike wọ́n wà pẹ̀lú áyì àwọn yẹn ti wọn kánú yasubúna ababakiri wàhùnà àwọn yẹn níwájú alì báyìí wọ́n máa ṣépè fún wọn wọ́n máa ṣépè fún abubakiri wọ́n máa ṣépè fún Umar sọ rọjá lọ àlùmọ kọlọmọ bá yọ sí àwọn méjèèjì níwájú alì ni wọ́n ti máa ṣépè fún wọn sọ ẹni tó jẹ́ ọ̀gá wọn ona ni abdullahi bin sábà yẹwudi ni lọ́lọ́dún mùsùlùmí so òun ló yìí pé ali wọlọ́ yẹ kó jẹ àlífà nígbà tó jẹ pé ànábì kú àwọn ọmọ rẹ̀ lọ sí àwọn asánà tó ṣe lọ sí ìdàgbàlagbà náà ìwọ ti ní wọn so àwọn ọmọkùnrin tó dá àwà táwọn ènìyàn ní lẹ́nu nù so lágbára bẹ́ẹ̀ wọlọ́ yẹ kó fi jẹ àlífà so lágbára bẹ́ẹ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn àbúbákiri àti umar. èyí tí wọ́n ṣe yẹn ìjẹ́ ọ̀dà ni látara rí pé wọ́n yàn ọ̀jẹ̀ sọ ìjọ yẹ kí ìjọ ọ̀dà ni wọ́n ṣe yẹn látara bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí bú àbúgbà pé wọ́n ti bẹ̀rẹ̀ sí bú ọmọ eh, sọ àwọn eléyìí nǹkan tí a ṣe fún wọn náà ni pé kọ̀rọ̀ pa wọ́n bí àwọn ìlú yẹn bẹ́ẹ̀ tó jẹ́ olórí wọn ó mú pé òun fẹ́ pa á. so ló wá sá lọ lọ sí àyè kábà ń pè ní madani ìbẹ̀rù sá lọ ń tiẹ̀ àwọn ìgbẹ́ náà ti tẹ̀lé lọ́bẹ̀ ọ̀rẹ́ ti sá máa ń sápò lọ́dọ̀ sí àdúgbò tí àdúgbò lè lọ́kọ̀ bẹ́ẹ̀ lọ máa ń lé lọ́bẹ̀ sórí láti fi lẹ̀ àwọn yẹn náà ti wà nínú olóòrùn tí wọ́n ti wù àbúbákùn tí wọ́n ti wù ọmọ náà ti wù ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kẹ́ àwọn sàfárà nítorí pé nítorí àlè nítorí wọ́n ṣàkóso àlè ìmúlẹ̀ tó ń jẹ àlééfà so àwọn ẹlẹ́ẹ̀kẹta àwọn níbi tí wọ́n àwọn ò bú Abubakri so wọn ò sì bú Umar ṣùgbọ́n àwọn tí wọ́n sọ yí pé wẹ́ Abubakri àti Umar kò sí problem pẹ̀lú wọn ṣùgbọ́n Ali wọ́n ń fa dọ́là Ali wọ́n ń gbé ọlá fún Ali ju Abubakri àti Umar lọ wọ́n dẹ̀ máa sọ pé ìwọ ọlọ́lájà Abubakri lọ ọlọ́lá ju umaru lọ so ìtàwọn ṣe tiwọn wọn ò ní wá bákìrì wọn ò ní kú pé kò sí ló burú bẹ́ẹ̀ sí àtò ìmáàmátì mafdúl alálùfáàdì ẹni tó wá jẹ́ pé èèyàn jù lọ ó lè jẹ́ mọ́mù fún yàn táwọn onídìí wọn jẹ́ pé ẹ̀dẹ́ èèyàn jù lọ ó lè kírun wájú pé ó lè kírun lẹ́yìn ètò bọ́rọ̀ ti jẹ́ nìyẹn tó ìṣẹ́gbẹ́ wọn ètò jẹ́ pé Ali ní orí nọ́mbà mi òun ni tí máa ń sọ àìmọye àwọn afá sọ pé ó kọjá seventy times àbí eighty times lórí nọ́mbà ìrẹsẹ̀ àlè ó máa sọ yìí pé khairu àrílì umma bàdà nàbí yìí di àbúbákan àlè ó kọjá eighty times lórí nọ́mbà ní kúfà tí wọ́n ń kírun jimá fáwọn èèyàn tí ó sọ pé ẹ tó lóore jù lẹ́yìn ànábì fún gbogbo ọjọ́ yìí òun náà ni àbúbákan yìí. lẹ́yìn náà ó náà ní kó máa òní má sọ bẹ́ẹ̀ ọkọjá èsìkà ni wọ́n bẹ́ẹ̀. ó wá sọ pé gbogbo ẹni tí wọ́n sọ yìí pé òun ju Abubakar lọ àbí Ali lọ òun ju Abubakar lọ àbí lọ irú ẹni bẹ́ẹ̀ ó ní òun ọ̀ máa nà tẹ́ mú ẹni bá bá gbọ́ lẹ́nu ẹ̀ báyìí wọ́n wá wá pé iye gba a máa nà wọ́n ní ẹ̀bà ẹ̀dọ́ bá ti lè gbọ́ lẹ́nu ẹ̀ báyìí lórí kí wọ́n mú àwọn àbíkó lè kàlífà ti ń darí ilẹ̀ kúfà so àwọn mọ̀háríà àwọn ti dájú ti dáwọn náà kọ́ńtúrò ali náà dájú ó ti di sí ó ń kọ́ńtúrò so bẹ̀tẹ̀ àwọn tí wọ́n wà pẹ̀lú ali wọn ò jẹ́ kálí ò gbádùn wàhálà tí wọ́n kó bá ali yẹn wọn ò dúró nígbàdùn kankan ìfẹ́ àmì jù tí wọ́n ní ṣe tí wọ́n nu so báwọn ti bẹ̀rẹ̀ sí wọn nu so ẹni bá ti bá ń sọ lọ́rọ̀ báwọn lórí kí wọ́n mú wa kí wọ́n nà lára kí wọ́n mú wa kí wọ́n nà lára bí a lè ṣe ṣe fún wọn ní. so àwọn atánjá àwọn kọ̀kẹ́rin ní títí wọn àwọn ní títí wọn wọ́n jẹ́ ẹni tó ṣe yí pé kánú yàtọ̀ hàmúná alá àbí bákìrì wà fún àwọn wọn a máa ṣe àdúrà fún Abubakar àti Umar wọn máa tọrọ àdúrà fún wọn pé kọ́lọ̀ ń kó bá wọn wọn a lọ sáájú lọ́dún tí wọ́n yẹn àwọn òní tọrọ nǹkan kan fún wọn so wọ́n gbà wípé Abubakar àti Umar wọ́n ju àlù lọ àwọn gbàgbé ṣùgbọ́n wọ́n á ní pé ìdí táwọn ìjà wà láàrin àwọn táwọn fún pínpín. Ona náà ní usmanu tó ju ali lo, àti ali ju usmanu lo. <laughs> so nípa ọ̀rọ̀ usmanu ibẹ̀ ni wàhálà àti wọn wà àwọn kan gbà pé ali ju usmanu lọ ẹ̀kú usmanu ló jẹ àlùfà nígbà tó jẹ ipe ẹni tí wọn ní kó yan àlùfà nígbà náà sọ̀rọ̀ amánú out ipe wọn ló ṣe àbòsí tó fi fi usmanu síbẹ̀ tó fi fi alu síbẹ̀ so látara bẹ́ẹ̀ wàhálà tí wọn fi tó wà nìyẹn àwọn kan nínú wọn wọn máa ṣàdúrà fún Usman àwọn kan nínú wọn wọn ní àní ṣàdúrà fún àtúnṣe ṣẹlẹ̀ so lábàrá bẹ́ẹ̀ ọbẹ àwọn eléyìí alẹ òní kankan pẹ̀lú wọn sọ̀rọ̀ alẹ òní kankan pẹ̀lú wọn àwọn náà wà pẹ̀lú àmì so látara bẹ́ẹ̀ bí àwọn tó ń jẹ àwọn ṣíà bí wọn ti bẹ̀rẹ̀ nìyẹn so àwọn táwọn ń pè ní ṣíà yìí tí wọn á yìí àwọn náà àwọn ní gbogbo àwọn tí wọ́n wà yìí pátá yẹn nígbà tí Ali fi jẹ́ ọ̀tá fún àwọn eléyìí àwọn náà wáá jọ̀tá fún àwọn náà náà padà pa á so wọn náà fẹ́ẹ́ fi gba aládàá ọjọ́ ọlọ́run so wọ́n sá pa so ọ̀rọ̀ orí náà ọ̀rọ̀ sí orí orí náà so látara bẹ́ẹ̀ àwọn ṣíà yìí tí wọ́n jẹ́ àwọn tí wọ́n wà pẹ̀lú Ali tí wọ́n máa ń ṣàdúrà fún Abubakar tí wọ́n ń ṣàdúrà fún Umar ṣùgbọ́n tẹ́gbẹ́ ọ̀rọ̀ Usman àti Ali ní tí wàhálà àti wọ́n wà díẹ̀díẹ̀ àwọn eléyìí náà wọ́n gbà pé àwọn gbọ́dọ̀ gba ìjọba lọ́wọ́ àwọn tó ń jẹ́ àwọn Muawiya ìgbẹ́ni pé àwọn làwọn lẹ́tọ̀ọ́ sí ìmáa darí so wọ́n gbà pé àwọn làwọn lẹ́tọ̀ọ́ sí ìmáa darí so lọ́tọ̀ọ̀rọ̀ abẹ́ gbogbo nígbà tí ó àrọ́mọdọ́ máa Ali. wọ́n wá máa jẹ́ tó ma pé wọ́n máa bá kẹ̀rù pé kó máa bá ìjọba kó máa bá jà sọ ní ọmọ bá jọba tó wáyé pé muhammed àti di lẹ́gbàá kí ali kú tán wọ́n fi ọmọ ali hasan fún ali wọ́n fi jẹ àlùfà ṣùgbọ́n sáà fún ali yìí òun àti muhammed àwọn tó gbé kò yẹ ọmọ wáyé láàrin àwọn mùsùlùmí máa para wọn ti ń bọ̀ wá ó wòye pé òun kú òun. òun yọra àwọn fún muhawiya kí muhawiya ò jẹ́ olórí gbogbogbò kó máa so hasan fún àwọn yìí ṣùgbọ́n ìgbàjọ́ alágbèéná ti pé tí muhawiya bá wá fún un bẹ́ẹ̀ kóun wọ́n ṣe wá padà wá sí ibẹ̀ ẹ̀gbẹ́ni kálá ọlọ́run òun ti kú kó ló di pé <laughs> òun ti kú kó ló di muhawiya ó rẹ̀ tán ṣùgbọ́n ẹgbẹ́ ló jẹ́ ṣùgbọ́n bá ti mọ àwíyá fẹ́ kú díẹ̀ ó ní pé ọmọ àwọn olùwọ́bi jẹ́ àlífà ní ẹ̀yìn ìwọ̀n ṣòyẹn fa tó jẹ́ pé Hùsẹ́ìnì tó jẹ́ àbúrò fún Hasan ìyẹn fa tó gbà wò yí pé nǹkan tí mo àwíyá ṣe yẹn kò dá mọ̀lẹ́bí agreement àwọn mi ni yí pé Hasan tó jẹ́ gbọ́n òun ni kò jẹ tí mo àwíyá tí ó jù láyé má òun ló yẹ kó wọ́n lẹ́tọ̀ọ́ láti jẹ́ kí ni o láti jẹ́ káàkiri fáwọn so látara bẹ́ẹ̀ ìyẹn ló fa tó fi pa hussein so hussein yìí òun náà ni àwọn tó wá jẹ́ àwọn ṣíà ni wọ́n tún dìrọ̀ mọ́ wọ́n tún wá dìrọ̀ mọ́ ikú rẹ̀ so ikú rẹ̀ yẹn wọ́n wá kà á sí gán ìbẹ̀rẹ̀ pé ìpẹ́ sàárì rẹ̀ kò lè má gbé dání ní ìbẹ̀rẹ̀ pé wọ́n máa ẹ má fẹ́ kírun ẹnìkọ̀ọ̀kan ti níbi tó bá ti dé lọ́bẹ̀ báyìí ó gbé ìpẹ́ sàárì yẹn ó gbó dání tó bá ti fẹ́ dé tó fẹ́ kírun àbókùtà báwọn ti sàárì yẹn yóò máa fi wájú ìbẹ̀rẹ̀ wọn forí kàn tí wọ́n ti ń kírun àwọn ṣé àná nínú ara àti wọn bó ti bẹ̀rẹ̀ nìyẹn. so ìtàn ni yìí pé àwọn tó yẹ kó máa jẹ àlífà kó máa jẹ ìdílé àwọn Hasan àti Hussein kó jẹ pé ní àlífà yẹn yóò máa lọ lọ́dọ̀ wọn. sọ alẹ́ nìkan dáhùn pé ìzẹ́idú bọ́nà àríyí bọ́nà Hussein bọ́nà àlíjì. so ẹ̀ ń dáhùn pé ìzẹ́idú yìí òun jẹ́ ọmọ àlíyù àlíyù yẹn ni hussein tó jẹ́ pé alibi olóbi àlíyù yẹn so tó jẹ́ pé tí wọ́n sọ̀rọ̀ àwọn ṣíà wọ́n mọ̀ sọ̀rọ̀ àwọn wọ́n mọ̀ sọ̀rọ̀ àwọn tó àwọn zẹ̀yìdíyà so àwọn tó ń pè ní àwọn zẹ̀yìdíyà yìí àwọn ni wọ́n jẹ́ ẹni tó ṣe wípé àwọn dúró sórí ibi tí mo sọ lẹ́ẹ̀kan yẹn tí wọ́n jẹ́ ikọ̀ ẹlẹ́ẹ̀kẹrin ṣùgbọ́n bàtà àwọn tí wọ́n papọ̀ mọ́ wọn pé wọ́n papọ̀ wọn wọ́n pé láti fi jẹ́ kí méjì yẹn ó di àlífà fún gbogbo mùsùlùmí àwọn tí wọ́n ń bú Abubakar àwọn tí wọ́n ń bú Umar wọ́n da pọ̀ wọ́n jọ jẹ́ sí àkànkàn náà so wọ́n fẹ́ẹ́ jà fún láti jẹ́ pé kó di kí ni o kó jẹ́ tí ó di àlífà so látara bẹ́ẹ̀ gbàtà wọn bá jà lọ́wọ́lọ́wọ́ tó jẹ́ kó gún wa lè tán yányá wọn á lọ́wọ́ rẹ̀ yìí pé kí ni wọ́n mọ̀ sí lọ́fẹ́ sọ fún wa nípa Abubakar àti Umar ló bá ní àwọn méjèèjì rọ̀ ìmọ̀ fún lọ́ọ̀ kọ́lọ̀ kó bá a kẹ́ wọn wọn ni ah, a àti bẹ́ẹ̀rẹ̀ láti ẹjọ́ yìí ọyẹ kó o ṣépè fún wọn ni ọgbọ́dọ̀ fún wọn tọ́wọ́ àti fún wọn tó <laughs> látara bẹ́ẹ̀ wọn bá padà rí iye nígbà tó kún lágbára tán tó àwọn tí àwọn tí wọn fẹ́ tó ń bá jà wọn ti dáhùn sí lágbára láti lè pa ẹ̀sùn pé mo fẹ́ yìí tó látara bẹ́ẹ̀ àwọn tí wọn padà wà lágbára náà àwọn ṣíà làwọn fẹ́ pé wọ́n máa bú àbúgbà kiri wọ́n máa bú Umar wọ́n máa bú àwọn Aisha wọ́n máa gbogbo àwọn sàhábà àtàyányá so wọ́n máa bú wọn pé nínú náà ni wọ́n so lábàrá bẹ́ẹ̀ bí àwọn tó jẹ́ ṣe à nǹkan tí àlùsọ nípa wọn so ẹjọ́ bá fi lè jẹ́ kanú àwọn ẹjọ́ yìí kò sí èmi tí bẹ́ẹ̀ ó wà àwọn àfẹ́rẹ́kọ́tù àdọ́ọ̀la pé ó ti sọnù so lábàrá bẹ́ẹ̀ àwọn ọkọ̀ méjèèjì alkawarij àti ṣíà ìjọ ni wọ́n tó yẹ pé wọn fẹ́ kí àwọn tá a jẹ́ mùsùlùmí ká ní ìròrí kankan nínú ìròrí wọn a sọ fún wa yí pé ìjẹ́ kàlífà ó jẹ́ bí lọ́yẹ́ pé ìran kùrẹ́ṣì sọ́rọ́ wọn bá gbé sí ṣùgbọ́n àwọn afẹ́ ṣàfihàn ẹ̀ sí ọ̀dọ́ ìran àwọn asanafi sẹ́yìn òun afẹ́ ṣàfihàn ẹ̀ sí òun náà ti dá àfún lọ títí ayérayé wọn dùn ní olónìí wọ́n ti wà káàkiri àwọn àyè táwọn náà ń kọ́ wù wọ́n ti àwọn ẹni oríṣiríṣi nǹkan wọn ti sún nínú àlùkòrán kẹrin wọn níbẹ̀ ṣe àwọn afáàná ńlá ní iraki ní iran àwọn ọbẹ so àwọn ìlú yẹn àwọn ṣé àwọn ọmọ dominate bẹ torí ìṣe nǹkan ọ̀nà ni wọ́n ti ṣe ṣùgbọ́n ọlọ́wọ́n kò lè kí gbogbo tí wọ́n ṣe pátá yẹn kó ní nǹkan ṣe bẹ̀rẹ̀ sí ọlọ́run jẹ́ kó jẹ́ pé súnà ọ̀nà nìkan náà ni ó ń ṣẹ́kù ṣùgbọ́n ká máa sọ̀rọ̀ láti máa ka àwọn ìrírí wọn torí pé ní máa ń sí ìyàrá náà káṣí ló mú kankan ní òròyìn wọn so torí pé ní òròyìn tí ó dà á lọ. so àwọn tó jẹ́ ikọ̀ ẹlẹ́ẹ̀kẹta àwọn náà ní ikọ̀ tá a mọ̀ sí alikọ̀dàríyà so èèyàn gbọ́dọ̀ wà nínú àwọn ikọ̀ tá à ń pè ní alikọ̀dàríyà àwọn àpá ọ̀fẹ́ kí á kan nínú wọn. so tá a bá ń sọ̀rọ̀ nípa alikọ̀dàríyà ibi tí ọ̀rọ̀ tí wọ́n ti bẹ̀rẹ̀ òun náà ni nípa kádàrà kádàrà ni so kádàrà ìmọ̀ jẹ́ nǹkan ló ṣe a máa mú wàhálà wá tí gbogbo adájókòó yìí nìsín kádàrà ni tó lè mú wàhálà wá ni tó lè ṣe àwọn èèyàn kan lọ́nà ṣáájú lọ sọ ó ṣe àwọn èèyàn kan lọ́nà tó gbọ́n sọ̀rọ̀ nípa kádàrà òṣèlú sàn sọ̀rọ̀ nípa kádàrà ó ní kádàrà lẹ̀ ó ṣàlàyé fún pé gbogbo oníkàlùkù ti pátá parí ẹ̀ àwọn olùgbàlẹ̀ kò ní ìka ṣe nǹkan kan mọ́ àmọ́ni fàtàyàrá lọ́wọ́ àmàlàkù ẹ máa ti sẹ́ni. ọlọ́run ọba yóò wo sẹ́yìn lálùkì àmọ́ olóbi jọ́ọ̀jì yín lẹ́bi sẹ́ni àlùjẹ́nà àbí láti gẹ́ni náà. sọ àìsọ̀rọ̀ kádàrà. àwọn tó ṣáájú lọ látara kádàrà. wọ́n ti di ẹni tó ṣe rí pé àwọn sọ ìjọ ìsìláàmù wọ́n sọ di nǹkan tí. ó pín yẹ́lẹyẹ̀lẹ. sòkí làwọn ní àwọn tí wọ́n ń sọ̀rọ̀ nípa kádàrá ọ̀nà mẹ́ta òun làwọn pín sí ojú wọn. àwọn tí wọ́n jẹ́ alùpàdàríyá àlùfà àwọn tí mo forúkọ wọn yẹn kí làwọn wò wọ́n fẹ́ẹ́ ṣe tẹ̀sí ìlọ́ọ̀ì alùpùpù wọ́n fẹ́ẹ́ sọ fún ọlọ́run ọbẹ̀ ìsọba alábòsí mo sọ fún wa pé àwọn kàwárìjì ọ̀rọ̀ táwọn kàwárìjì mú wa ní í ṣe ọlọ́run lágbára lórí gbogbo nǹkan abẹ kò lágbára lórí kó ṣàbòsí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí yíyọ àwọn nǹkan kan nìyẹn ọlọ́run lágbára lórí gbogbo nǹkan kí ló kàn ọbẹ̀ nígbà kó lágbára lórí kó ṣàbòsí wàhálà yẹn tó ń dábà ó ń dá fún un làákàyè tó ń jẹ́ pé ẹ̀sìn onídìí pé kéèyàn máa ronú ẹ̀sìn kò nídìí kọ́ máa ronú rárá ìtọ́kànú ẹ̀sìn wọn ti kọ́ bẹ́ẹ̀ gbogbo tọ́kàn àdìsù lálàáfíà wọn ni bọ́ ṣe bẹ́ẹ̀ kọ̀ lálàáfíà wọn ni bọ́ ṣe bẹ́ẹ̀ kéé kó máa dààmú ara rẹ̀ kéé kó kàn jókòó yìí lẹ́ ayé àyè agbọ́dọ̀ ronú ara ìrònú òkòlóṣe wọ́n ti kọ́ gbogbo ẹ̀ wọ́n ṣe kí ni o wọ́n ti kọ́ sílẹ̀ tí ẹ̀ bá ń ronú kò sí ni èyí ó padà sọnù ìbọn èyí ó padà sọnù tẹ́lá àwọn ṣé àníṣe ó sọ pé wọ́n ní àwọn òbẹ tí bàbá bá kú sí lọ́wọ́ lẹ́yìn gbójú ogún ẹ̀ èyí nílé ìgbà náà facebook àmẹ́bí pé ẹ̀dọ́ bá ṣe mí àrí náà ṣe kiri wọ́n lọ káwọn ní point tó dúlẹ̀ wọ́n lẹ̀ sílẹ̀ wọ́n di ẹni àná láti lẹ̀ so wọ́n kò bẹ́ẹ̀ so lẹ́tara bẹ́ẹ̀ ká máa sọ̀ra dáadáa so àwọn tẹ́jẹ́ ẹni aláwọ̀pọ̀ yìí wọ́n fẹ́ ṣàfọ̀mọ́ ọlọ́run kó o níbi aago sí so lẹ́tara bẹ́ẹ̀ wọ́n á sọ pé ṣe é rí o nǹkan táwọn fẹ́ sọ ni pé ọlọ́run kọ̀ mọ́ nípa gbogbo sẹ́kàǹtì pàtàkì kálukú ní ìṣiṣẹ́ rẹ̀ so nǹkan láwọn sọ fún wọn gbogbo sẹ́ni kálukú ṣe láyé ó ṣe jìnnà ni o ó mutí ni o ó ṣe dáadáa ni o owó tó ń ṣe pátá yẹ́nyẹ́ kọ̀ọ̀kan lọ́hùn ọlọ́run máa pa ìwọ ló ń ṣe ìwọ tó bá wá ṣe dáadáa ọ wà nìkan náà lọ́dọ̀ ọlọ́run ìwọ tó bá wá jẹ́ pé kìíní ọwọ́ àti ntí ọ̀dà ó ṣe kí ni ó jìyà ṣùgbọ́n ìgbọ́dọ̀ ọba ń tiẹ̀ rere lọ́lọ́run dá ń tiẹ̀ kò dá burú àwọn Fatima fún wọn ní majus hali ìrìnkùnmọ àwọn kan náà tẹ̀lé majus ìyẹn náà wọn máa ń sìn àwọn gbàgbé rere nìkan lọ́lọ́run dá so ìṣe kìrìsìtẹ́lìtì náà nìyẹn lónìí rere nìkan lọ́lọ́run àfọ̀dá burú ìdóṣì àwọn èèyàn lóṣì àwọn èèyàn nù lónìí ó nìyẹn ìdóṣì àwọn èèyàn lónìí dé rere lọ́lọ́run dá dáhùn mi lọ sọ́ọ̀tì mi máa lọ ọ̀dà burú àti rere àtàlù ọlọ́run dá gbogbo so náà lọ́dọ̀ ọlọ́run ti wá sọ́dọ̀ abẹ́ àwọn òye pé tabalọ́ náà bá da burú ìsọ́mú ah, wa ni pé tẹ́balọ́ náà ń da burú wa ni kẹ́nìkan máa ṣe aburú ìwọ́tọ́ wa ni kẹ́yìn máa ṣe aburú tí wọ́n á di àjọ mi dàrí káàmù o wọ́n á fi ya aburú jẹ́ ah, ah, alákòóso inú yẹn náà sọ́dọ̀ abẹ́ wọn ni agbọ́dọ̀ sọ̀kọ́lọ́ wọn ìṣọba alákòóso sọ́dọ̀ abẹ́ táwọn fẹ́ sọ̀kọ́lọ́ ìṣọba alákòóso òun náà ní ká sọ wípé <laughs> kádàrà ọwọ́ mi yẹn ló wà àwọn kan yẹn àwọn míì tún wá dayọ nínú wọn àwọn ọkọ kejì nínú àwọn ọbẹ tí wọn tún ní kádàrà àwọn nípe ara gbogbo tí kálukú ń ṣe pátá yẹn ẹ mọ ìjọ ọpọlọ nǹkan ní ká máa jọ Ọlọ́run ní a máa ṣe gbogbo dáǹtì tí àwọn ọbẹ fẹ́ mutí Ọlọ́run ní pẹ̀lú ọmútí ọbẹ ọpọlọ tẹ́lẹ̀ àwọn ní jàdùn yíyá alùpùpù àríyá alùpùpù àríyá àwọn lọ́mùtí lọ́sẹ̀sìnà ọlọ́dẹ bọ́lá náà ń débi kíní kan gbẹ́nu ẹni ọlọ́run náà nìyí onímọ̀ lọ́sẹ̀ lọ́sẹ̀ lọ́sẹ̀ lọ́sẹ̀ ọlọ́run ní gbogbo aburú dáǹtẹ̀ pátá yẹn yẹn ọlọ́run ní pé àti báyìí dáàbì kí a máa yóò sì fi ìyá rẹ̀ jẹ wá àǹfààní àwọn eléyìí olóṣè kí ni o àwọn náà burú jù nínú àwọn ọ̀dà níyà ìgbọ́lọ́dọ̀ àwọn alùsùnà jàmá ni pé ọlọ́run bá fún ọ ní dìtìyà ó fún ọmọ èèyàn ní kó lé sàdáyẹn rí tó bá fẹ́ ṣe ọmọ èèyàn rí ìgbẹ́lẹ̀ kọ̀ jẹ́ ọlọ́run fún ní làákà ìdí ó fi lè ronú tó ọlọ́run tẹ̀sùn sàlàyé ó ráwọn òjíṣẹ́ wá kó lè bá a jẹ́ ìkọ́ mọ́tòlè wújà ọlọ́run sọ̀wé kalẹ̀ ó ṣe gbogbo nǹkan lọ́pẹ́ ó fi lè mọ̀ ìgbé ìwé ní o látọ̀lè ní ọlọ́run láti sán mọ̀ ó ráyàn wá àdìbírí ìlú ó tún gbéjì láàrin wa ó tún kọ́ máa sàlàyé gbogbo kíní ìfún wa ó tún wá fún wa ní làákà ìdá àdìgbọ́yé. ó ì kéèyàn wá sọ yí pé nítorí yẹn bá ń ṣe ọlọ́run kàn nìkan mọ́ ọlọ́run yẹn máa ti ọlọ́run na máa gbogbo ẹ̀ ọrụ kí wọ́n á kí wọ́n á ní ah, àwọn gbogbo dáǹtì ọlọ́run yẹn lóṣù bí àlejò lọ́wọ́. <laughs> àwọn àwọn ẹni àwọn náà burú jù náà nínú àwọn àwọn kọ̀dà níyà tí wọ́n tẹ̀ burú gbogbo ìgbà tó bá ti jẹ́ wípé ẹ̀ṣẹ̀ bá ti wáyé látọ̀dọ̀ wọn wọ́n sọ wípé àkádàrá mi bẹ́ẹ̀ bá pẹ́ débi kan ó ní à ọlọ́run ní kí n pẹ́ débẹ̀ ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ ní kí n pẹ́ tó débẹ̀ ọlọ́run fẹ́ kí n pẹ́ lọ́mí rẹ̀ so ọ̀dọ́ bá ta burú kan yóò ní ọlọ́run fẹ́ kí n sílẹ̀ <laughs> so àwọn ènìyàn àwọn ènìyàn alukọ̀dàríyà alùsùkù làwọn fẹ́ wọn wọ́n ní kí wàlọ́ ṣá kálọ́wọ́ bá fẹ́ ni àní fẹ́ bọ́nà tọ́lọ́ba bá fẹ́ àní wàlá àbá àwùnà àwọn bàbá wa náà ní ṣe bọ́ tọ́lọ́ba fẹ́ ni so gbogbo dáhùn ọmọ fi tẹ̀lé ní ẹgbẹ́ ọ ìfẹ́ ìtọ́lọ́gbọ́lọ́ ń fẹ́ yẹn wọ́n mọ̀ sọ pé ọlọ́run nífẹ̀ẹ́ kí yẹn ló fi jẹ́ kó ṣe bẹ́ẹ̀ so àwọn ọmọ fi kádàrá ṣe kí ni o excuse ni kọ̀lárí àwọn fún wọn dé yóò ní ọ̀sán tó yẹ kọ́ ọpẹ́ kó tó dé ni pé mo pẹ́ kí tó dé nǹkan báyìí ló di mi lọ́wọ́ ó lọ lọ́wọ́ àlejò ọ̀nà èmi mo sa kẹtẹ ní mo pẹ́ kí tó dé so polúbọ́lọ̀ sọ mi yẹn so èèyàn gbọ́dọ̀ wà nínú àwọn ọ̀gá tó jẹ́ nínú àwọn tó jẹ́ àwọn ọ̀gá yẹn so látara bẹ́ẹ̀ ló jẹ́ pé àwọn eléyìí wọ́n dìde nígbà táwọn sọ̀hábà ti wà láyé àwọn sọ̀hábà wọ́n á fún wọn nílùú nípa àwọn àbílẹ̀ fún okùn márùn nígbà tó ń ṣe áàjù lọ́wọ́ àwọn ṣe ómúlá lọ́wọ́ àwọn kan wá láti kú fún àwọn sọ pé àwọn ẹ̀dọ́ ti yó wọ́n ti bẹ̀rẹ̀ ìròrí kọ̀dáríyà ọ̀dọ́ ti bẹ̀rẹ̀ nílé ó so látara bẹ́ẹ̀ lọ wípé irú àwọn èèyàn bẹ́ẹ̀ tẹ́ ẹ bá rí wọn ẹ ṣàlàyé fún wọn wípé kò sí èméjì rẹ ẹni náà ni wọ́n máa jẹ́ níwájú ọlọ́run náà so àwọn tó ń jẹ́ àwọn àáfàá tí wọ́n jẹ́ àwọn sàhábà wọ́n jẹ́ ká mọ̀ wípé àwọn èèyàn yìí ó ní tí wọ́n bá ná gbogbo abúlẹ́bùnú eh, umar ó ní wàlẹ́bí yáàlífù bí abdullahi ibn umar ó lóun fi ọlọ́run ọba tí abúlẹ́bùnú umar ń búra pẹ̀lú ẹ̀ làwọn ànàlẹ́ ahadihim nísìlá okùnì zahaban kẹ́nìkan kan nù wọn tó bá ní nǹkan tó dàbí òkè udu ní gold fa àǹfàkọ̀rọ̀ ó wá ná gbogbo ẹ̀ pàtàkì máa kọ́ bí lọ́wọ́ ọ̀hún mi ọlọ́wọ́ bò ní ìgbà lọ́wọ́ rẹ̀ àtàyùmí nàbìlì kọ́dà ó dàbí wàá tó gba kọ́dà àgbọ̀ bí àwọn tó ṣáájú lọ ti gbàgbọ́ ọ gbàgbọ́ bí àwọn tó ṣáájú lọ náà ti gbàgbọ́ ni kádàrá ń bẹ so nǹkan tí o bá ti ṣẹlẹ̀ tó bá ti ṣẹlẹ̀ kan bọ́lá ah, ti fẹ́ kó ṣẹlẹ̀ nìyẹn so ṣùgbọ́n tí ọba ọba wò pé ó kàn jókòó nílé o ò ní ṣiṣẹ́ kí kádàrá rẹ ọ̀tọ́ lọ́dọ̀ olówó dòdò rárá ìgbàgbọ́ rárá mẹ́rin náà so ó ṣiṣẹ́ ọ máa gbìyànjú ẹ bá àti wọn sọ pé ó ṣe àṣùbà ọ̀ sábàbí tó bá wá sí yẹn tọ́lọ́ bá wá mú jáde láti bẹ̀ ọ̀fẹ́ yàwó tọ́lọ́ bá wá lòdì bímọ olóògbésè tó lé wọn so wọ́n sì gbìyànjú ó sùn mọ́yàwó rẹ̀ ọ̀sọ̀gbìn lọ́wọ́ òfin lọ́wọ́ fò wọn so bàbá bá wá lòdì bí wọn ìgbà náà ni ètò ọlọ́ọ̀ni ó sì gbìyànjú kọ́dà tó bá yẹ pé àárẹ̀ bá ní ó wà wọn náà bó ti mú kú bẹ̀ so ìgbọ́n fún adákẹ́ kalẹ̀ so bí Islam ti kọ́ wà nìyẹn so a máa fi gbìyànjú a máa ṣe àwọn àṣìbá àwọn ọmọ nígbà tó ń kára ọ̀gbọ́n so àwọn eléyìí òun náà ni àwọn tó ń jẹ́ àwọn kọ̀dàríyà àwọn ìjọ kan nìyẹn tí wọ́n dá dúró àwọn náà ti bẹ̀rù ilé ayé àti láwọn tó ń nígbàgbọ́ sí ìlú olónìí. so àwọn ikọ̀ ẹlẹ́ẹ̀kẹrin àwọn náà ni àwọn àfìfà àti yà so ikọ̀ ẹlẹ́ẹ̀kẹrin ó ní àwọn tó ń jẹ́ àwọn àfìfà àti yà sọ̀rọ̀ tó jẹ́ àwọn àfìfà àti yà yìí ibo ni àwọn ti bẹ̀rẹ̀ ibo ni wàhálà tí wọ́n ti sú jáde. òun náà ní í pé wọ́n kàn wọ́n náà kọ́ ní kẹ̀rí wọ́n ní pé ọlọ́run ọba nígbà míì yóò máa mú àwọn ọ̀rọ̀ kan wá tó jẹ́ pé pé yádùn lọ ìfọ́kọ ọba ìbẹ̀ ọwọ́ wọn ọlọ́run ti lọ́wọ́ gbogbo apáta láti bí ọgbẹ́ ìdàrí náà arọ́ ọlọ́run ọlọ́wọ́ ti àwọn sẹ́mà sẹ́mà ti kálé mọ́ nìyẹn náà tó sẹ́mà jùlọ nìyẹn ọlọ́gbọ́dọ̀ ju gbogbo sẹ́mà lọ tó látara bẹ́ẹ̀ wọ́n ní àgbọ̀dọ̀ ti ọlọ́run ti bẹ̀rẹ̀ nìyẹn gbogbo òròyìn ọlọ́run pátá jẹ́ pé ọmọ èèyàn bá ti ń ṣe lúrò yìí bẹ́ẹ̀ tó wa ni ọlọ́run bá rẹ́rìn kan tí so wọ́n bẹ̀rẹ̀ wàhálà àwọn nínú àwọn tó bẹ̀rẹ̀ wàhálà so àtẹnìkan ní àlùjáàlù gbọ́dọ̀ jẹ́ àm nínú àwọn tó bẹ̀rẹ̀ wàhálà nìyẹn ó ní anabi ibrahim tọ́lọ̀ sọ pé wàtàkàlọ́ lọ ibrahim kọ́lí ìlàn ó ní ọlọ́run ọba ọjà máa yìnyín lọ́rẹ̀ ìyẹn ní máa yẹ̀ yẹ̀ lọ́rẹ̀ torí tuntun yẹn lẹ́yìn sọ pé ọmọ túmọ̀ rẹ̀ nígbà tí débẹ̀rẹ̀ bá ti kakura nílọ máa túmọ̀ àbúrò rẹ̀ wáyé ọ kó sọ pé ìlẹ́yìn àmọ̀ túmọ̀ rẹ̀. àwọn jama kanáà náà nìyẹn nínú àwọn jama mùsùlùmí tó látara bẹ́ẹ̀ irú ẹni yìí ìkànnì àwọn tẹ́jú àmírù kan ló fi pa ó kàn mú wájọ léyà pé eléyìí tẹ́ wò yìí o ó ti di kébè ní o bẹ́ẹ̀ wò yìí o ó ní ọlọ́run ọba kàlámà Musa tẹ̀lé ìmọ̀ ọlọ́run ọba Musa sọ̀rọ̀ ẹ má sọ̀rọ̀ ọlọ́run ti dàbí èèyàn ọlọ́run ọba òde mú Ibrahim ní ọ̀rẹ́ ó ní ẹni sọ bẹ́ẹ̀ nìyí tó látara bẹ́ẹ̀ òun nípa ẹran léyà òun lòun fi pa ẹran léyà ní ọdún yìí tó látara bẹ́ẹ̀ ó sì fi pa ẹran ní ojú àwọn àwọn èèyàn nínú kí ọ̀rẹ́ bí ẹgbẹ́ jẹ́ àbíwò tó ní ojú gbà á. so tó ti bẹ́ẹ̀ náà náà ti fi pa ẹran léyà tó àwọn kan tó ti gba ìròyìn yẹn lọ́dọ̀ ẹ̀ kan tó sọ ní so tó ti ń bá a lọ nẹ́ni àwọn àtijọ́ àwọn so ọrụ gba ìròyìn náà wọ́n pè wọ́n ní alìjàmíyà so àwọn tó ń jẹ́ àwọn alìjàmíyà yìí àwọn ni wọ́n sọ pé kò sí nǹkan tí ń jẹ pé ká sọ gbogbo òròyìn tó bá ti jẹ mọ́kọ́ lọ́wọ́ bá ṣe nǹkan tó jẹ mọ́ròyìn èèyàn ẹ kó lu túmọ̀ ẹ gbà yìí pé àní túmọ̀ rẹ òní jẹ so jẹ tó ṣe pé irú àwọn àjọba yìí àgbọ̀dọ̀ nínú ìròyìn báyẹn àwọn ìjọba wà náà tún ní ọ̀rọ̀ ọlọ́run náà ni àwọn náà tún padà ti di ẹni tó ṣe pé wọ́n sọnù òun náà ni àwọn tí wọ́n jẹ́ àwọn àlùmọ́ríjìá àwọn tí wọ́n jẹ́ àwọn amúríjìá wàhálà àti tiwọn òun náà ní wípé wàhálà àti tiwọn òun náà ní wípé àwọn titi wọn wọ́n jẹ́ ẹni tó ṣe wípé nǹkan tí àwọn kàwárí jù sọ wípé. gbogbo ẹni tó bá ti lè dá ẹ̀ṣẹ̀ tó jẹ́ṣẹ̀ ńlá kò sí kọ́lọ́ ọ̀gbọ́n forí jì rárá tó bá ti lè kú pẹ̀lú ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ yọ́ọ́ dẹ̀ máa bẹ gbére nínú iná wọn ò ní yọ jáde kúrò nínú iná rárá ìdí àwọn kàwárí jù nínú ẹ̀ pẹ̀lú súnà wà jàmá à àwọn sàlàyé fún wa yí pé ara téèyàn bá dẹ́ṣẹ̀ ńlá kò kúrò ní mùsùlùmí mùsùlùmí náà ní sì ń jẹ́ kò kúrò mùsùlùmí so mùsùlùmí ló sì ń jẹ́ so tó bá wọ ọlọ́run ọba ọlọ́run lè fi ìyà jẹ lálùkì àmọ́ lọ́wọ́ ọlọ́run lè forí jì tó bá wá fẹ́ fi ìyà jẹ ìwọ̀n bá yẹ tó sẹ́yìn iye dédé ìyà yẹn ni ó jẹ kò sì ní rá sínú náà yóò padà wá jẹ tí ó dégé ní yóò wà jẹ náà ìlànà mọ́tàbà ìṣúná àjàmá àwọn múrídìí àwa ní ẹ wo ilé ẹ̀mí máa di mùsùlùmí kọ́kà sọ pé la ilaha illallah muhammadu sallallahu alaihi wasallam ó di mùsùlùmí yẹn lẹ́yìn bó di mùsùlùmí yẹn kò bá máa pààyàn kò bá máa kéwù kò bá máa fi kẹ̀kẹ́ bọ́lá òdòdó yẹn ó di mùsùlùmí ìyókù ọlọ́run nìkan ni ẹja sàkí ti ṣe yóò dájọ́ ẹ̀fọ́ àwọn ẹ̀nà ti máa ṣe lójú ayé lónìí yẹn ìdájọ́ ẹ̀fọ́ ìdájọ́ tọ́ba tọ́ba wù yóò gba túbà rẹ̀ tọ́ba wù yóò kiri iná lọ́dọ̀ mọ́ ẹgbẹ́ gbórí bẹ́ẹ̀ so gbèjà ni tí wọ́n ti máa lọ <laughs> wọ́n ní àgbọ̀dọ̀ ṣe ìdájọ́ kẹ́yìn kankan ọ̀ gbọ́dọ̀ sọ pé ẹni tí yóò kírun yọ wọ̀ náà <laughs> nítorí olè fi pè yẹn ní kéèpè rí òjú yí pé kò mọ ọlọ́run kò sọ yí pé láàyè láàyè lọ́la mọ́mọ́dé lọ sọ̀rọ̀ láàyè tó bá ti sọ bẹ́ẹ̀ olùdí mùsùlùmí kò bá àmọ́tẹ́ kankan mi kọ́ọ̀lù olè yẹn fi ní ìmọ̀ lọ́dọ̀ tiwọn kọ́ọ̀lù lásán ni kò sí amọ̀lù kò ní ìdìbò ti jẹ́ ìyókù lọ́dọ̀ ọlọ́run so ìgbésí ayé tuntun wọn ni àwọn fẹ́ẹ́ jẹ́ àwọn ọmọdé jí náà ah, aláwọn yẹn náà bẹ aláwọn yẹn bẹ gbé wọn wà ń bẹ náà bẹ gbé wọn bá mi gbé ẹkàn wọn máa ṣàdúrà lọ́dọ̀ àwọn kò ní ìdíkẹ́ kí òun wọn ò ní kí òun kí òun kí òun ẹ̀dá àwọn wá ṣàdúrà ayé oríṣi ayé náà ti bẹ́ẹ̀ tẹ́lá yẹn gbẹ́kẹ̀ ládùúgbò lónìí àwọn obìnrin wọ́n kàn lọ́ọ̀dì kan wọ́n kàn gbomi lọ́bẹ̀ wọ́n sì máa ṣàdúrà wọ́n sì ṣètò ìṣe pẹ̀lú ọ̀nà òwe kí àwọn kí nínú kan láwọn bá àbíyá níbi tí ayé ti wà ní. ojúṣe ọ̀nà ẹ̀sìn wo ni ṣe. ọ̀nà títí ní yóò ṣiṣẹ́ tán gbólóhùn tó sọ lórí àwọn ọjọ́ lọ. sọ àwọn múnijẹ́ àníyẹn a gbọ́dọ̀ ní irú gbàgbọ́ bẹ́ẹ̀. lára àwọn tó jẹ́ pé wọ́n tún jẹ́ àwọn afíríkọ̀ nínú Islam olóòn ni àwọn tó jẹ́ àwọn mọ̀tẹ́sílà sọ àwọn mọ̀tẹ́sílà afíríkọ̀ kan ni wọ́n nínú Islam nípa kilo di kilo di wàhálà nǹkan náà àwọn afá àdìsúná àdìjàmá olóńṣe wá ti fáwọn ènìyàn sọyìn mọ́sálásí ńlá ní ẹ̀ Basra olóńṣe wá ti fáwọn èèyàn wípé èèyàn ọmọ kéwù rẹ̀ náà sì ni ọmọ kéwù ló kù lẹ́yìn àfa rẹ̀ ọwọ́ ní wàásù ìbùnà àtọ́ ọ ni ọmọ kéwù àfa ní asanu alibasari ọwọ́ ń ṣe wá àti èèyàn yìí wọ́n á sọ fún wa pé èèyàn ojú méjì lọ nínú kó o jẹ́ múmìnì nínú kó o jẹ́ kékeré tó o bá ń ṣẹ̀ṣẹ̀ ní ńlá ó máa jẹ́ múmìnì ẹ̀ṣẹ̀ òyọ́ kúrò nínú pé kí ni o ẹ̀ṣẹ̀ múmìnì ètò ìbọn ṣẹ̀ṣẹ̀ tó bá ti ń kírun tó ń sojúṣe rẹ̀ kò sọ pé ẹ̀ṣẹ̀ e múmìnì sọ yẹn ló bá jẹ́ kèfèrí ló máa jẹ́ kèfèrí à ní ju méjì lọ à ọmọ kí ó ní ara àbá ẹ̀ ń bá ti jẹ́ ẹ̀ ń bá ti ń ṣẹ̀ṣẹ̀ ńlá kò yẹ jẹ́ múmìnì. kò yẹ kó jẹ́ kèfèrí ó kó wà láàrin méjì ni kò kó jẹ́ múmìnì kò sì ma kó jẹ́ kíni o kò kó jẹ́ kèfèrí àárín méjì òun kó wà so òun ti wá mú tán bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ náà ni wà ọ̀wà ni bí ó ti wà ní tó bá tú bá padà yóò padà ẹ kọ́ sọ́ di kẹfẹ́ rí báwọn náà torí ọmọ tẹ̀lé nínú náà so àwọn yẹn bí àfa rẹ bí báwọn yẹn sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ọ̀rọ̀ tá àfa ń sọ ebúti takò àfa rẹ nìyẹn pé agbọ́dọ̀ pín yẹn sí mẹ́ta ni so lábàrá bẹ́ẹ̀ àwọn náà wáá yẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ bí tá àfa wọn ti ń ṣe alikọ́ọ̀tì bí báwọn yẹn sọ̀rọ̀ lọ́wọ́ òun náà kàn gà alikọ́ọ̀tì yẹn náà ní sí ẹgbẹ́ kan ni so àwọn yẹn náà bá pé ìṣẹ́gbẹ̀ẹ́ rẹ̀ náà wọ́n bá bẹ̀rẹ̀ wá sí bí láwọn ti máa ń bẹ̀rẹ̀ wàhálà lórí yẹn kẹ́gbẹ́ kan bá ti wà tí ó ṣe nǹkan àmì ìlùkọ̀ ẹ̀ kó nígbà sọ àbíjà tẹ̀lé lánàá ọlọ́kà òkòkè ẹ̀jẹ̀ mi lọ́ọ́ ra bọ́ sí ògbè mi. kò sí olóhùn láwọn tí ó tẹ̀lé kò sẹ́ni náà ní orílẹ̀ ayé yìí kò sí lẹ́yìn abẹ́ wí fáwọn èèyàn tẹ́ ẹ̀ bá fáwọn èèyàn wípé kí mo dé kí ló ṣe kí ló ìwọ̀n tí mo dé ẹ̀bẹ̀ wí náà jà tẹ́ ẹ̀ bá ní àwọn èèyàn ẹja máa sin ìtọ̀ wàhálà yóò rí yàn tí ó tẹ̀lé ìtọ̀ pé ẹja máa sin ìtọ̀ ìtọ̀ lábàtì tọ̀ so yóò yóò lè tó tẹ̀lé fún alẹ́ ẹja máa ti tọ̀ wọ́n tẹ̀lé ẹlòmíì ọkùnrin yóò ní kẹ̀kẹ́ lómi ní àwọn àti ìtọ̀ yìí ẹja àti àrùn tẹ̀lé pàtàkì ní sọ so ó máa rí bá tún wà lọ wà ń bẹ̀ dolówó ń bẹ̀ ah, gbogbo ara sì tọ̀ ní òbí so sọ̀rọ̀ a bẹ́ẹ̀ àwọn tó ń jẹ́ alùsùnà wal jàmáà kì í ṣe báwọn ń dá ni pé nǹkan kan ni pé àwa kójọ tá a jẹ́jọ alùsùnà wal jàmáà àwọn ò jẹ́ pé wọ́n jẹ́jọ kankan ìtàwọn ní ṣe ọlọ́run ṣe àwọn àfáà kan kù lórílẹ̀ ayé àwọn kọtíà wọ́n ń ṣàlàyé ẹ̀sìn wọ́n ń sọ gbogbo ẹ̀ tánàbí sọ nìyí gbogbo àwọn eléyìí àtiṣe wọn nìyí gbogbo àwọn eléyìí àtiṣe wọn nìyí so gbogbo àwọn àfáà yẹn àwọn ni wọ́n ń kọtíà kò dẹ̀ pé àwọn náà ní step tí wọ́n wọ́n kọ́ bẹ̀rẹ̀ láti di àwọn àṣà irọ́ làwọn náà ti kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn mistake kọ̀ọ̀kan wà pẹ̀lú àwọn àṣà irọ́ wọ́n padà tó di màṣẹ̀ròdíyà àwọn mistake kọ̀ọ̀kan náà tó fà bẹ́ẹ̀ kékeré kọ́dọ̀ wá di pé ọ̀pẹ̀ nínú àwọn àdùsùn àjàmá náà ni wọ́n àwọn mistake kéékèèké máa ń wà ìyẹn làwọn kan ti wá wá máa fẹ́ sọ pé àbú ànífà kékeré ni àfàlójá àdùsùn àjàmá láti mọ̀ ọjọ́ àwọn fọ́lọ́ ilé àwọn ibùdó ajára sọ̀lá ni gbogbo pátá yẹn àfáà ṣùgbọ́n ìgbà táwọn náà ń ṣàlàyé àwọn nǹkan kọ̀ọ̀kan nínú ìròyìn ọlọ́run wọ́n padà sáwọn àṣìṣe kọ̀ọ̀kan àwọn àṣìṣe tí wọ́n ṣe yẹn làwọn ẹgbẹ́ máa fi wọ́n sọ wọ́n di kèfèrí àdìsàn ọ̀jàmá ò ní pé wọ́n ní kèfèrí láìláì kò dẹ̀ ní pé wọ́n fi wọ́n wà ní fíríkọ̀tù wà dọ́ọ́là láìláì kò ní sọ bẹ́ẹ̀ kò ní sọ fún àwọn àbẹ́ mistake tí wọ́n bá ṣe torí pé tí bá dé pé kọ́mọ́tì wọ́n ṣe ti ṣe hard ni ṣùgbọ́n ní àwọn àṣà ìrọ̀gbà wọn ní ìyádùn ẹni ẹni jà pé lọ́wọ́ ọlọ́ngbà náà kápẹ́ ní kú wàtún wàjá ọlọ́run ọba máa wá mẹ́sàn kọ́ wà ọlọ́run ti wá tí gbogbo kárí ẹ̀ka sọ pé wàjá rọ̀ bíkà náà ìjà o rọwọ́ rẹ̀ nígbà lọwọ lọ́wọ́ náà ni gbóhùnlẹ̀ rẹ̀ sọ fún wa wípé ọwọ́ tó níyẹn o àmọ́ tí wọ́n ń pè lọ́wọ́ kò sí èméjì ń bẹ̀ ṣùgbọ́n kẹ̀yìn tí yà bóò ti rí ẹ̀yàn kan mọ́ àmọ́ tí wọ́n ń pè léyàn rẹ́rì bóò lọ́lọ́run ti rẹ́rì ẹ̀yàn kan mọ́ bó o ò ní sọ yí ẹ̀yà pé ọmọ tí wọ́n ń pè lọ́wọ́ ọ̀ lọ́ àwọn ọmọ nígbà ń pè lọ́wọ́ a sì mọ tí wọ́n fọwọ́ ṣe tọ́lá bá lóun ti ṣe àmọ̀kó náà ìgbà náà ti ṣe ṣùgbọ́n àwọn ò lè sọ bọ́lọ́run ti ní ọwọ́ àmọ́ bọ́wọ́ ọlọ́run ti rí àlè sọ kẹ̀kẹ́ àlè mọ́ bó ti fi ṣe kinní yẹn tí wọn ò gbà lọ bó wà ní sàlàyé fún agẹ́lẹ́ ọ̀nà láti máa gbà bẹ́ẹ̀. so yẹn ni mọ́tí àbá àdùsùnà wal jamaa so bí Islam ti wá ń lọ nìyí pẹ̀lú àwọn àjọ tí mo kà á lẹ́yìn lẹ́yìn tí ní lọ́mẹ́ntì níbà kó tó wá di wípé kìláàfà Islam ìṣèjọba ìsìláàmù ó ní àwọn wàhálà tó pọ̀ tá a lè máa ṣàlàyé tó àwọn tó ṣèjọba ní islam àwọn alukulafa arọ̀ṣìlú lórí ali àwọn náà ń ní alukulafa arọ̀ṣìlú nígbà tí ali kú ọbẹ̀ tí màá wí àgbà àtọ̀kùn ayé pé ọmọ rẹ̀ ló fi jẹ wájú wá di pé tèmi bá kúrò màá fi ọmọ mi jẹ ọmọ mi ni ó máa sọ sí ìlú ó bẹ̀rẹ̀ báwọn ẹgbẹ́ pé ní àwọn eléyìí ò ní àdáwọlátú àlùmọ̀wíyà àwọn náà tẹ̀lé àwọn mọ̀háwíyà àwọn náà tẹ̀lé dáwọlá àwọn kòláfà rọ̀ṣìlú àdáwọlátú mọ̀wíyà àwọn náà tẹ̀lé sọ̀rọ̀ látara bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tí àwọn náà tí wọ́n tẹ̀lé àwọn tí wọ́n tún jẹ́ kan náà àwọn ìdílé ànábì náà àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ fún Abbas fún abdulmutali tó jẹ́ ń kú fún ànábì àwọn náà wò pé àwọn náà lẹ́tọ̀ọ́ sí kinní yìí mọ̀lẹ́bí àwọn ṣíra náà ń já a fún pé ali lọ́wọ́lọ́ wọn àwọn náà lẹ́tọ̀ọ́ sí kiri yìí àwọn náà bá tira kan wọn ju gbogbo ẹ̀ àwọn náà bá tó gbàjọba lọ́wọ́ àwọn àwọn ọmọ wíyà náà bá di ilé wọn pa àwọn ọmọ wíyà lọ sí wọn rẹkẹrẹkẹ so àwọn kan wà ló jẹ́ pé ìjà tí wọn ò ju pé bóò láti jó lórí bẹ̀tẹ̀ àtúntò náà jàmáà kéé bá kankan jà nù olórí ó fi ìjó lórí ó fi ilẹ̀ fún wọn ni kí ẹ̀ ní pé ń sàlàyé ẹ̀sìn wọn ìgbẹ́ nìkan àwọn èèyàn lọ dàpọ̀ mọ̀ pé àwọn àpapọ̀ kan máa ń wà nu wọn tí wọ́n máa ń wà pẹ̀lú àwọn olóṣù wọn ní sábà àwọn ilé òkè sábà tún ní nǹkan lọ sí ṣùgbọ́n wọ́n máa ń dá dúró ẹ má tapọ̀ àwọn olórí tó bá yá ọlọ́wọ́ padà yẹn olórí tó lóore fún yín so ẹ máa fáwọn èèyàn ní ọ̀rọ̀ àkídà tó lágbára ẹ máa ṣàlàyé fún wọn tolórí tó wá jẹ́ lóore fún yín yóò àgbàdẹ́ bá ti tún gbogbo àwọn èèyàn ṣe olórí tó lóore tọ́lọ́ bá fún yín yóò lè wúlò fún ẹ̀sìn ìgbà míì àwọn olórí òfin fọ wọn ìgbà míì àwọn olórí wa mùtẹ́sílà ni ó jẹ olórí wa gbogbo àwọn dáadáa kọ yẹn ni ó jẹ ní tó ń jẹ ní àwọn ẹni ó mọ tẹ̀lé yóò mọ bí àjà wọn àlùsùn àjà wọn gbà mí. so àwọn tó jẹ lẹ́yìn àwọn ọmọwíyà àwọn ni àwọn tí wọ́n jẹ́ kí ni ọ àwọn àbàfíyà so lẹ́yìn àwọn àbàfíyà láàrin ìgbà táwọn àbàfíyà yìí ń jẹ tí wọ́n ń darí gbogbo ìlú Islam ń fẹ́ sí káàkiri àgbáyé lọ ni torí pé wọ́n tún ń gba ìlú káàkiri sí i àwọn tí wọ́n wá jẹ́ àwọn tí wọ́n pè ní àdáwúdátó àlùfààfìníyà àwọn yẹn làwọn ṣíà wọ́n ṣàfihàn àwọn pé àrọ́mọdọ́mọ fátímà làwọn àwọn afọ àmì irọ́ ni wọ́n pa àwọn ṣíà náà wá tún dọ́gbọ́n gba àwọn ìlú kan lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ àwọn àbàsíyà tó látara bẹ́ẹ̀ láàrin àwọn tí náà gba àwọn náà fi dáwúlà tí wọ́n lẹ̀lẹ̀ ìdáwúlátó àlùfààfìníyà bó lẹ́yìn tó gbogbo dáwúlà àwọn yẹn náà padà tún tán lábẹ́ dáwọ́lá àwọn àbàtì àlejò ogúndínlógún àwọn ọjọ́ máa jàn tí wọ́n fi rí bẹ́ẹ̀ àwọn parí ìjà yẹn. tó lọ́tara bẹ́ẹ̀ àwọn tó wá jẹ́ àwọn dáwọ́lá tó gbẹ̀yìn wọ́n ní àwọn tí wọ́n jẹ́ àrọ́mọdọ́mọ Usman àwọn àrọ́mọdọ́mọ Usman àwọn yẹn ò ráàyè dé orí oyè mọ́ ẹ̀fẹ̀ Usman ni wọ́n pa àwọn Muawiya tí wọ́n ń jà kéde pé báyà kíní wọn àwọn ọmọ Usman náà wà lẹ́lẹ̀ẹ́ sọ́dọ̀ abẹ́ àwọn àrọ́mọdọ́mọ yẹn wọ́n gbà pé wọ́n ti ti rìn káàkiri àgbáyé ọ̀pọ̀lọpọ̀ wọn tún ti wà láwọn àyè míì lórí àgbáyé àwọn kanáà wá kọ́ra wọn jọ pé àwọn ní àrọ́mọdọ́mọ Usman dáwọ́lápù Usmaniya yẹn àwọn náà ni wọ́n wá tí wọ́n gbàjọ wọn lọ́wọ́ àwọn àbàfíà orí dáwọ́lápù Usmaniya yẹn olú Islam wà tí Islam fi dé náà ìjọba Islam dé Turkey tí wọ́n jẹ́ pé nígbà tó wá dé Turkey yìí àwọn tó jẹ́ àwọn alágbára láyé náà àwọn náà ti ń gba ìlú káàkiri àwọn Italy ni o àwọn Britain ni o àwọn àwọn French ni o àwọn yẹn náà ti bẹ̀rẹ̀ sí àwọn German ni o àwọn náà ti bẹ̀rẹ̀ sí gẹ́gẹ́ ni o àwọn náà ti bẹ̀rẹ̀ sí gba ìlú káàkiri so látara bẹ́ẹ̀ wọ́n ní láti pé dáúlà Islam ìlú parí sí nineteen òun náà ní ìlú Turkey wọn sì jọba islam kankan kó gbérí mọ ẹlẹ́mọ̀ ìjà kó ṣẹlẹ̀ mọ́. sọlọ́dọ̀ abẹ́ ìjọba islam ò gbérí mọ́ kò sí jíjẹ́ bẹ́ẹ̀ nìkan jẹ́ khalifa má tí ó yẹ pé ó jẹ́ náà mùsùlùmí wọ́n yìí ṣe péjì ní kọ̀ọ̀kan pẹ̀lú máàpù ìlú jẹ́ ẹ̀yìn ẹjọ́ máa darí ẹ̀yìn ìlú jẹ́ ẹ̀yìn ẹjọ́ máa darí ìlú jẹ́ ẹ̀yìn ẹjọ́ máa darí ẹ̀yìn ìyẹn ló wá bí gbogbo àwọn àzáàbù dáhùn nínú ìyẹn ló bí ẹlẹ́gbẹ́ dé sọlẹ́gbẹ́ yẹn ti wá bẹ̀rẹ̀ nìyẹn ìyẹn ló bí ẹgbẹ́ kọ̀ọ̀kan tẹ́lẹ̀ kọ̀ọ̀kan ní kálukú náà kàn ronú nígbà tó yẹ pé ìkìláfà ò ṣeé ṣe ìkìláfà lọ ẹkọ máa kọ̀ǹtrol gbogbo nǹkan tó kò yéé ṣe mọ́ngbà náà kálukú náà wá dá ní ẹgbẹ́ títí ẹ̀ ẹgbẹ́ báyìí nínú kó mú gbogbo àwọn òròyìn tó ti dájú lọ kó dà pọ̀ mọ́ náà tún wo kankan kó tún ti sáyẹn rẹ̀ kó máa bá ayé ẹ̀ lọ ṣùgbọ́n àwọn èèyàn ti wá wà ní ṣùgbọ́n ẹgbẹ́ kọ̀ọ̀kan ní ìjà wípé òun náà fẹ́ di aṣáájú tó wọn kọ̀ǹtò lórí mùsùlùmí òṣèlú náà fi ṣe ọmọdé kalẹ̀ lẹ́yìn lọ́rọ̀ ilé mo fẹ́ jẹ́ aṣáájú tí wọn máa kọ̀ǹtò gbogbo mùsùlùmí èèwù yẹn nínú kéèyàn jẹ́ ọkàn tó wà ní pálọ̀ rẹ̀ ìjọ ọ̀kan ní ilé mo fẹ́ jẹ́ gbogbo fẹ́ kọ̀ǹtò gbogbo ayé kò sí èmi níbẹ̀ ìròrí ti ó sì gbé lẹ̀ ìròrí tó ń ti ní yẹn yóò tó lẹ́ẹ̀lẹ́ni sínú ìwé kò ní lọ alikitaabu wa sunna gbogbo tó bá ní kó gbogbo ló wá fẹ́ máa ṣe pátáyà òní yóò tó lẹ́ẹ̀lẹ́ àgbẹ̀ tí wọ́n fẹ́ máa tó tí wọ́n fẹ́ máa ṣe lọ́nà ìjọ lórí yóò tó wá wò yí pé àwọn tó bá wá jẹ́ pé ìròrí tí mo kó lẹ́ẹ̀lẹ́ yìí owó tẹ̀lé àwọn yìí ṣe mùsùlùmí sọkálukú ń jà yí pé olóṣèlú yẹ kí gbogbo èèyàn jọ parapọ̀ kí wọ́n mú wa tó kálukú wa ń jà tó ẹgbẹ́ òun ni wọ́n á di nǹkan ló ṣe yí pé ó wá kárí gbogbo ayé pátá yányán ẹgbẹ́ tí nàìjíríà àgbà nàìjíríà náà bẹ ẹgbẹ́ náà ni ẹgbẹ́ bí eh, àtàlù kìnìún kan so báwọn ti àlọ́dún náà ti wà ní kí àwọn fẹ́ jó lórí fún gbogbo ayé pátá yányán táwọn fẹ́ kọ̀ọ̀tù ẹ̀ tolóògbé ẹgbẹ́ kọ̀ọ̀kan máa o pé o gbọ́dọ̀ ní branch ní Amẹ́ríkà o gbọ́dọ̀ ní branch ní kíní kan o gbọ́dọ̀ ní kíní kan ní kan o gbọ́dọ̀ ní kíní kan ní kan so branch wa tẹ̀ ní ọgá ìkì látà wà bẹ́ẹ̀ tẹ̀lé gan ọ wà sọ̀rọ̀ so látà wà bẹ́ẹ̀ bí nǹkan wa lẹ́gbẹ́ kan de ti dé ní oṣù yà mẹ́ ẹgbẹ́ bá ti dé ní oṣù yà tẹ̀ so kẹ̀kẹ́ àwọn afá àtàwàyé fún wa yìí pé à ń dẹ́gbẹ́ alẹ́gbẹ́ àní nǹkan kan ìyẹn kọ́ nítorí pàtàkì fún agbẹgbẹ ní pé ká padà sínú àkíkà lọ sùn mà so làwọn akọ́sọ fún wa yìí pé bàbá mi lọ́wọ́ ṣe sọ́ọ́lù sẹ́yìn wọ́n ní bàbá ṣé ẹ fẹ́ sọ fún wa yìí pé ṣé ẹ fẹ́ sọ pé ká má ṣe ẹgbẹ́ bàbá ní bí ìsọdọ̀ ọmọ wà ní ẹgbẹ́ ìtọ́ba jẹ́ pé ibi tó wà orí pé àkíkà lọ sùn náà kìí ṣe ìròrí èèyàn kan tí ń darí ẹ̀ alikitaabu wa sunna olùbá wa kó o lè rọ́mọ ìyá rẹ kejì tó jẹ́ mùsùlùmí pé mùsùlùmí jọ ní ọ̀pọ̀ sí ìgbàlódé ní eléyìí ṣùgbọ́n mò ń kọ́ fún yín anita alizubi ẹ má dẹ̀gbẹ́ kankan lẹ́nà ẹ̀jẹ̀ ọmọ bá mi ẹ fọ àfihàn alikitaabu wa sunna so torí pé tí ẹ bá ti ń dá nǹkan lẹ̀ tí bá ti ń pọ̀ kò sí ní sí yẹlẹyẹlẹ nìyẹn pẹ̀lú bá dójú kan tẹ dúró sójú kan yẹn náà tẹ tìmọ̀ pé kìtàbù wa súnà lẹ́fẹ̀ẹ́ máa lò so gbogbo ẹ̀ ó padà wá padà wá ìjọ pé ìròrí tèmi ni pé níta aláàmà ṣe wù lọ́dọọdún níta gbọ́dọ̀ ṣe yẹn so a gbọ́dọ̀ má lọ bí báyìí lọ́dún so kálẹ̀ wá sọ pé òkè àwọn tó jẹ́ àwọn afá òní súnà nígbà bíi wọ́n ní ibi tá a máa lọ lọ́dọọdún yìí àti ẹ̀wà lọ́lọ́dún yìí pé kọ́ mọ̀ bá di pé àti di tá a gbọ́dọ̀ má lọ wọ́n parẹ́ láwọn ọjọ́ kan wọ́n lé ní àlọ́bí ọdún mẹ́wàá fáwọn àwọn sọ pé ẹ̀jẹ̀ àtúnlọ̀ bí àwọn bá wọn bá wọn fa igwe n'iyo káyọ̀ oró yìí gbé kíni yóò ànábì ló gbé lẹ̀ wọ́n parẹ́ láwọn àsìkò kan àrà súnmọ́ nìyẹn gbé nǹkan kalẹ̀ kan so onígbé ah, ok ìkíkọ́ ànábì ló gbé kalẹ̀ lẹ̀ tó látara bẹ́ẹ̀ a gbọ́dọ̀ sọ dáadáa káwọn ọmọ lọ́wọ́ sí ìfìyẹ́lẹ́yẹ̀lẹ́ ká lọ́wọ́ sí ìwà so náà ni àyà yìí ṣàlàyé fún wa so níwọ̀n bá lèmi fi lè ṣàlàyé mo ní kí n ṣàlàyé fún wa kó nípa jẹ́ pé a tún lè ṣàǹfààní pẹ̀lú pé kí a máa pín yẹlẹyẹlẹ sọ́lọ́ bá ṣàlàyé fún wa pé ọlọ́ni wàtàkọ́tọ̀ wò. wàtàkọ́tọ̀ ọlọ́ni àwọn tí wọ́n jẹ́ àwọn tá a ránṣẹ́ àwọn tí wọ́n wà lẹ́yìn wọn ọlọ́run takọ́tọ́ ù amúrọ̀ ù bẹ́yìn náà wọ́n wà pín àlámọ̀rí wọn yẹ́lẹ́yẹ́lẹ́ láàrin wọn káwọn wà náà tó máa bá wọn pín àlámọ̀rí yẹ́lẹ́yẹ́lẹ́ káwọn pé dáadọ́ ní fi ilé ni pé tí a ọlọ́wọ́ bá ti sún náà àbí ní ká máa bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn àti lọ́lọ́run sọ kí lànà bí sọ kí irú wa sọ pé nǹkan báyìí àlẹ́bí náà àwọn kan sẹ́ àmírù wọn ni pé kí wọ́n máa wọná wọ́n á ti àwọn náà wọ́n á lọ́dọ̀ àlẹ́bí ìṣẹ́bẹ̀bí làmírù àlẹ́bí sọ pé mo ti máa ní kẹ́ ẹ máa ṣe ní gbọ́dọ̀ máa ṣe wọ́n á lọ́dọ̀ àlẹ́bí àlẹ́bí bá wọnú náà ẹ̀bẹ́ tó wọnú náà lọ́rùn nìyẹn ẹ̀yà tẹ̀lé ẹ̀ta àbáyàn lò lórí àní tẹ̀lé gbàdúrà tó fẹ́ yàpọ̀ ọlọ́run ó lè fìyà jẹ wá nítorí ẹ̀fẹ̀ àní tẹ̀lé lẹ́yìn oníṣẹ́lẹ̀ kákìkì kéde tó bá yẹ ọlọ́run padà mú kó rẹ̀ yóò tún yẹ lomi ṣé ká máa lọ bí à ń rọ́ọ̀ṣì gba abẹ́jọ́ lórí abẹ́jọ́ lórí abẹ́jọ́ lórí wàhálà ńlá ni ẹ ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn so kọ́ bẹ nìkan jọ lórí kì í sọ náà ni pé bó jẹ́ pé tó bá dáa jù ní òjò lórí káwọn tó wá mẹ́ ẹ̀yẹ máa ṣiṣẹ́ fọ́lọ́run ọba ni ẹ má kun ẹ tó yẹ pé kálukú sọra rẹ̀ di nǹkan bí ọ̀jẹ̀ ọlọ́run kí ni o. ọlọ́run ní gbogbo yín bá dáyẹ́yẹ́ ilé iná ọ̀rọ̀ jìhùn níta gbọ́dọ̀ bẹ̀rù nìyẹn gbogbo yín lẹ́ta sọ́dọ̀ ẹ̀ padà sọ́dọ̀ wa gbogbo yín lẹ́ta sọ́dọ̀ wa nǹkan kan la mú wá fún yín ẹ̀ sì ṣe yẹ́lẹ̀yẹ̀lẹ̀ nǹkan ẹyọ kan amúwá fún yín kẹ́ ẹ máa ṣe bákan kan ẹ̀ sí yẹ́lẹ̀yẹ̀lẹ̀. so pípí tẹ́ ẹ pín yẹlẹyẹlẹyẹ ọ̀dọ̀ alẹ́ padà sí i ṣùgbọ́n pípí yẹlẹyẹlẹ kò sí ọrọ lóòótọ́ ni ọrọ mọ́díàbọ̀ ọrọ ukùn ó wà àwọn kan ló lóge èṣù láti lè lo ọ̀rọ̀ pé mọ́díàbù mọ́mú Malik mọ́díàbù mọ́mú Ṣáfì àwọn yóò sí nínú pípí yẹlẹyẹlẹ àwọn kan ló fẹ́ sọ di ọ̀nà èṣù náà fi mu wá àwọn yẹn ló ní nǹkan tí mọ́mọ́ àbọ̀ ànífà gbọ́yé níbi ọ̀rọ̀ ọlọ́run ló ṣàlàyé bó ti mọ́mọ́ nǹkan tí mọ́mọ́ kọ̀ọ̀kan mọ̀ mọ́ òun ló ṣàlàyé fáwọn èèyàn pé àdìsí mo ti gbọ́yé ni o àdìsí eléyìí èmi ò èmi ò ṣe ni o èmi ò gbọ́yé lọ bí báyìí ni o so báwọn ti gbọ́yé nìyẹn wọ́n ní àbọ̀ ànífà eh, àti àwùzáì wọ́n pàdé ara wọn ní ní maka gbàdá pàdé ara wọn ní maka àwùzáì tó bá tó bá bẹ́ẹ̀ lọ kù yóò gbọ́yé sókè báyìí tó bá gbórí kó lẹ́lẹ́nu kù yóò gbọ́wọ́ sókè àbọ̀ ànífà ń tiẹ̀ ẹ̀ẹ̀kan ni wọ́n gbọ́wọ́ sókè yòókù wò ní gbọ́wọ́ sókè máa àwọn náà yọ sọ pé tí ló tẹ̀yìn báyìí ẹ̀ láti sì sí ó ní kí àwọn gbọ́wọ́ sókè báyìí <laughs> káàkiri àbísà wà gbọ́ yé wípé ànábì máa ń gbọ́ sókè wà bẹ́ẹ̀ tẹ̀sẹ̀ gbá sókè rán lẹ́yìn ẹ̀ kò ní gbọ́ sókè náà. Dà á ní ara ah, wọ́n sọ fún wa pé àná fún wa bọ́ sókè ní ẹ̀ẹ́mẹ́ta sọ̀nà bọ́ sókè wa náà tẹ̀gbẹ́ sọ̀rọ̀ àfáà bẹ́ẹ̀ lọ fún bọ́ sókè lọ́dún délẹ̀ yóò bọ́ sókè so látara bẹ́ẹ̀ wọ́n kálukú sì gbìyànjú ẹ̀ níbẹ̀ àdìsí ẹ̀ wọ́n lè wò gbọ́dọ̀ yìí dùn gbà náà wọ́n fẹ́ àdìsí wa wà sọ̀fẹ́ so àwọn tó wá lẹ́yìn wọn ni wọ́n sọ di wàhálà gbogbo àfáà ni ọ máa ka ọ̀rọ̀ yóò ka díìsì yóò ka gbogbo ẹ̀ yóò ṣe gbogbo ẹ̀ ní tó bá kà ní tó bá gbọ́yé tó ronú tó pẹ̀lú nǹkan tó kà yẹn yóò sọ fáwọn èèyàn pé ní tí mo gbọ́yé rè kò ní ìjẹ́lẹ́sẹ̀ ó ṣe ìṣe àdùn ìṣe àdùn àwọn àfáà yẹn ṣe lẹ́rẹ̀ èṣù kan làwọn èèyàn ni wọ́n bá sọ di mọ́jà gbé mọ́jà gbé lé yòó àní kúrò lórí ilé láíláí wọ́n wá padà tí wọ́n á rí mistake tí àwọn ìgbàdúgbò wọn lọ tí wọ́n rí mistake wọn ẹ̀lẹ́mọ̀ ìgbà àpò mistake ọlọ́ni kúlù. ọlọ́ni gbogbo yín pátá ẹlẹ́yọ kọ̀ọ̀kan ọlọ́ni gbogbo yín rọ̀jì òun náà ilẹ̀ iná ọlọ́ni ẹ̀ para sọ̀rọ̀ so ká sọ̀ra ìdí àlè dúró sí náà ní òun a para níjọ́ kan a ìwé tá a lè kà wà tá a fi gbọ́ àlìkìtàbù wa sunna tá a fi gbọ́ yé àwọn òwe wà tí wọn náà máa kà ní ìmọ̀ ara rẹ̀ nínú àwọn ìdájọ́ ẹ̀sìn tó máa kà fún ara rẹ̀ tó máa gbọ́ yé tó máa mọ̀ lólo yàtọ̀ sí wọn tí wọn náà máa wọ́n máa ṣe gbìyànjú láti ṣe gbìyànjú lórí ilé ayé lásán abẹ́ di dókítọ̀ abẹ́ di kìnnì kan abẹ́ dolówó bẹ́ẹ̀ abẹ́ ti gbogbo ẹ̀ bẹ́ẹ̀ gbogbo sọ́wọ́n abáàdì ti rọrùn lórí kékeré àwọn ọ̀gbẹ́ bẹ́yà owó oníṣẹ́ tó lè fi kankan alábàbà bẹ̀rẹ̀ sí ka gbogbo ẹ̀wọ̀n tí mo sọ inú wọn ní òun ẹ̀ka wọ́n ti kọ́ léèkó àwọn méjì ní gbìyànjú láti kọ́ Yorùbá káàánú òun ẹ̀ka káàánú súnmọ́ àlùkìlá wọ̀ súnmọ́ ìyẹn ní káàánú òun pé òun dábàá bẹ́ẹ̀ ṣe pátá ẹyẹ bọ́ ẹ̀bẹ̀ ẹnìkan là ń tẹ̀lé yóò jẹ́ pé à ń tẹ̀lé àlùkìlá wọ̀ súnmọ́ ọlọ́wọ́ ìjọba fẹ́ lọ́kàn sọ́lọ́ bá rìn kọ̀ọ̀kan lọ́wọ́ ìdágbọ́ lọ́wọ́ ìjọba ṣe wá ní àǹfààní láti fi owó ìfọwọ́ bàtà bá padà sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ṣe wá lẹ́nu kí ọlọ́run tẹ̀wọ́ gbà dáadáa ọlọ́run fi àjẹ́ wa gbogbo apáta náà ìgbìyànjú náà là ń gbìyànjú kí ọlọ́run bá kí ó má là gbìyànjú wa láàyè ọlọ́run kó sáà lójú ọ̀kan wa ṣùgbọ́n ká wọn bẹ̀ fún mi ẹ̀ṣẹ́ lọ́la ìlà ìlà hàn astẹ́fúnká wà àtúntò Thank you.